ẹ ṣàyè rè ẹ ṣàyè rè ẹni ayé dẹ́kan ẹ ṣàyè rè ẹ ṣàyè rè ńlẹ̀ yìí o ẹ ń wòṣẹ́ ọwọ́ ẹ ṣàyè rè ẹ ṣàyè o. ṣayé rè. abiyamọ tó ń fẹ̀yìn pọ́nmọ́ ṣe bí ẹ ṣayé rè. abiyamọ tó ń fẹ̀yìn pọ́nmọ́ ṣe bí ẹ ṣayé rè. torí ẹni bá gbèrò ìkà ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀ ẹ ṣayé torí ẹni bá ti ìmọ̀ ìka ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀ ẹ ṣàyèrè ẹ ṣàyèrè ńlẹ̀ yóò. ẹ ṣàyèrè. ẹ ṣàyèrè. ẹ ṣàyèrè. ọba dákẹ́dájọ́ ń wòṣe ẹ̀dá ayé. ẹni ayé dẹ̀ ẹni ayé dẹ̀ kan. ẹ ṣàyèrè. gbogbo ọ̀tá fàsókè yìí dóborí o mo ní ẹṣẹ́ ayé rẹ̀. gbogbo ọ̀tá fàsókè yìí dóborí o ẹṣẹ́ ayé rẹ̀. torí ẹni bá gbé èrò ìka ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ ẹṣẹ́ ayé rẹ̀. torí ẹni bá ti gbin ìmọ̀ ìkà sílẹ̀ ọmọ rẹ̀ á jẹ ẹṣẹ́ ayé rẹ̀ ẹ ṣayé èrè ńlẹ̀ yìí o. ẹ ṣayé èrè. ẹ dákun ẹ lò gbà yìí jẹ́jẹ́. ẹ ṣayé èrè. ẹnìkan ń bẹ lókè tó ń woṣẹ́ ọwọ́. ẹni ayé dẹ́kan. ẹni ayé dẹ́kan. ẹ ṣayé èrè. ẹ ṣayé èrè o. ẹ ṣayé èrè. ẹ ṣayé èrè. ayé rè. gbogbo apanilẹ́kúnjà ayé ńlẹ̀ yìí ẹ ṣayé rè. Eh, gbogbo apanilẹ́kúnjà ayé ńlẹ̀ yìí ò ẹ ṣayé rè. torí ẹni bá ti pè ìmọ̀ ìka ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ ẹ ṣayé rè torí ẹni bá ti gbé èrò ìka ọmọ rẹ̀ á jẹ̀bi lẹ́nu ṣáàyè rẹ̀ ẹ̀lú oúnjẹ máa ṣọ ṣé o máa ṣe mo lè jókòó ti fi wò ẹ jókòó. Ọlájídé Babalọ́lá lórúkọ tèmi èmi ni chairman chief executive Ọlájídé Holdings. Hmm. Bọ́sẹ̀ Emmanuel lórúkọ mi. I'm a student. Èmi dùn láti mi tẹ̀. Inú mi dùn láti mi tẹ̀. Ẹ Jọ́nà, ṣé wọ́n fún ẹ ní nǹkan tó rùn sí? Eléyìí ti wà ókè. Àmà ti jù bóyá kan tiẹ̀ fún ẹ bíi five bottles sí kó máa fi step down ṣáàmù. Márùn-ún wa pọ̀ jù, eléyìí ti wà ókè. Anyway, ṣé o dá wá bí ni àbí ìwà tẹ̀yànjọ wá bí? <laughs> Actually, mo dúdà àwọn ọ̀rẹ́ mi ni, a jọ lọ sí engagement. Dúdà àwọn ọ̀rẹ́ ẹ̀ má bínú o ṣé ọ̀rẹ́ ọkùnrin ló ń dóde ni àbóbìnrin. <laughs> kí lè tẹ fẹ́ mọ̀ bíyá ọ̀rẹ́ mi ọkùnrin àbóbìnrin ni mò ń dóde. ẹ kí ni wà on the silver side ni kò ṣàmù. anyway kò sí problem obìnrin ni àwọn ọ̀rẹ́ mi tí mò ń dóde. ọ̀rẹ́ obìnrin ló ń dóde. jọ̀ọ́ má bínú lọ́jọ́ ni wo fóònù ẹ̀yìn ọmọ tó fáìn báyìí ló wá ń lo fóònù bọ́ọ̀lù gi eléyìí eléyìí bìlì tú ẹ̀ náà. fóònù kì í ṣe problem mi níwọ̀n ìgbà tí mo ti ń sọ̀rọ̀ tó ti ń gbọ́ mi. anyway tó bá dẹ̀ máa mo lè ra latest Nokia n93 fún ẹ. n93. yes. inú mi á dùn tẹ́ bá lè rà fún mi. màá rà fún ẹ náà níwọ̀n bàbá tí wọn bá ti rẹ́dí láti ṣe tèmi. ẹ̀ẹ́n jẹ́ kó yí ẹ náà. ok. ẹ àfilà tó ń gbà ẹ ẹ má bínú àwọn ọ̀rẹ́ tó ló ń dòde ìgbà ọlọ́mọdé ṣé wọn any moment from now ọmọdé. Um, ṣé ọkọ mi mo dúpẹ́ ọlọ́run kò ní ṣe tiẹ̀ ńlá sánú lé ó finú ṣoyún ó fẹ̀yìn bí ọmọ ẹ̀pọ̀n ó ní dàbí ejò tó kọjá lórí àpáta o lásán lásán tí ò nípa ó nípa láyé parí ló sì ní. àgbọ̀kànlẹ̀ òbí wa fún ọ wọ́n ní ó máa lò ní síbí méjì méjìlá lálẹ́ wọ́n ní tó bá sì ti ń lò kó rí i pé ìwà àtọkọ ẹ̀ ẹjọ́ lájọṣepọ̀ wọ́n ní lágbára ọlọ́run ò ní móṣù yìí jẹ. Ah, àmì àmì àmì ẹ wo màmí tó bá rí bẹ́ẹ̀ inú mi á máa dùn màá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣe gan màmí. yóò rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọ̀rọ̀ ẹ kúkú sú mi mo kàn gbà kámú ni torí mi ò mọ kéèyàn bímọ kéèyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ́nu ọmọ kà jẹ́gbẹ́ tinú ẹ̀ àwíwíwíwíwí jíde ṣá jíde yìí o jíde yìí o jíde ohun tó sì ń sátẹ̀lé káàkiri ṣe ní ń já oríṣiríṣi tó yẹ kó máa fi ṣe láǹfààní ní ń já kiri àdúgbò tó sọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀ elépo tí ń jápo kiri ìlú. màmí mi ò láì kọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ mi ò láì gbogbo kan tẹ́ ẹ̀ sọ abáwo lè ṣe máa sọ̀rọ̀ ọkọ mi bẹ́ẹ̀ mo ò ní fẹ́ gbọ́ ọ̀yẹ́ náà yóò bí ẹ nínú mo ti mọ̀ yóò bí ẹ nínú ò ní fẹ́ gbọ́ ẹgbẹ́ wa. báwo báwo lọ mẹ́ta. di ajá ira. báwo ni jẹ́ ìlọrin mi kó ní wàhálà. mo ń bọ̀. tọ́lẹ̀. arọ̀rọ̀ náà rèé ọjọ́ òla tó fẹ́ ṣe lé ìdàbà yìí a sì wí fẹ́ni tó jẹ́ tiwa ṣe ló létí ẹ̀dì tó yẹ létí ikún ha ìwọ ọlọ́run ó yẹ ó yẹ ọlọ́run lọ́wọ́ mi ọlá ìtàn báwo ni. ẹ ẹ dẹ̀kú lédè bọ́lájí mọ́mi. ṣẹlẹ̀ gbúrò ara yín. ẹ wo mọ́mi bọ́lájí ò pè mí o láti jẹta ni mo ti ń try phone ẹ mi get through sí kò pè mí o. ẹ ó dé ìpè mí lánàá o kódà òun àtọmọ ẹ sọ̀rọ̀ títí títí lórí aago àbí bàbá ò bẹ sọ̀rọ̀ lánàá. Ah, ó dẹ̀ ti pè lé títí di bí mo ṣe débí báyìí mo ń try phone ẹ ni mi get through gbogbo preparations tó yẹ ká ṣe fún wedding wa kò sí èyí tí mo ti ṣe ń bẹ. èmi náà pèlè nínú agbo ò lọ ó mọ ọ̀rọ̀ àbúgá tó wà bíi pé kó wà níbi kan kí sáfíìsì wà mẹ àbí kó tó bọ́ síbi kejì kó má sí sáfíìsì àmọ́ tó bá ti pè èmi èmi á ní kó pè ẹ. mọ́mì kẹ́ ẹ sọ fún bọ́lájí kó pè mí ni o kẹ́ ẹ make sure pé ó pè mí ni o ah torí most of àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn ló ti ṣe wedding mo dẹ̀ ti rí wedding wọn bó ṣe rí a big girl like me i deserve a big wedding. ẹ ẹ èmi eh, eh, á gíṣẹ́ fún. kẹ́ sọ fún o so màá rí yín. o ti yára lónìí ẹni. ẹ mo ti ń lọ mo ní other places mo fẹ́ tọ́jú. ọ oh, wà á dúró jẹun rárá. ókè wá ìdíra. ìyàwó abẹ́ẹ̀ ti ń ṣe bí jáwé ìdíra báyìí. ilé ìgbà kọjá ẹ̀mí. Thank you blocks mélòó la máa nílé sí. bí one thousand one hundred blocks. one thousand one hundred six àbí nine. six inches. ẹ eh, èlé ló ń tà mm, sixty five naira ló ń tà one thousand one hundred sixty five àbí. ìyẹn jẹ́ seventy one thousand five hundred cement ńkọ́. cement a máa ní bí two hundred bags. two hundred bags ṣé yóò pọ̀ jù ṣá. ó ah, pọ̀ jù torí gbogbo àwọn ẹ̀gbẹ́gbẹ́ tá máa ṣe yẹn pọ̀ jù. Eh, two hundred àbí èlé ló ń ta cement nsìn one thousand three hundred naira ah, one thousand three hundred naira ìgbà ló di yẹn kò ṣe one thousand two fifty lára last. ẹ̀yin náà ẹni last bó ti wọ́n sìn. anyway one thousand three hundred abi times two hundred ìyẹn jẹ́ two hundred and sixty thousand abi plus seventy one five so gbogbo ẹ jẹ́ three hundred and thirty thousand five hundred abi. ẹ̀wọ̀n tó wàá ṣẹlẹ̀ ń sìn ní pé àjọ máa lọ sí báńkì padà gba owó fún ọ̀ṣun náà màámi mọ́mì. Eh, ọkọ mi. Ah. Hmm. èmi àti kúnlé fẹ́ dé site. but ká tó máa lọ mo fẹ́ kẹ́ bá mi wọ́n kúnlé o ohun tí bá ní kó ṣọ́ ni kó ṣọ́ site yẹn o ẹ mọ̀ pé àwọn labourers yẹn téèyàn bá sí ń bẹ̀ wọ́n máa kàn máa ṣe materials yẹn báṣubàṣu ni o kò dẹ̀ sí láti rówó so ẹ bá mi wọ́n ẹ̀ dáadáa kó máa mọ́nítọ̀ wọn dáadáa òun ní í sìn two hundred bags of cement láti fẹ́ lọ àti blocks one thousand tí ó bá mójútó wọn wọ́n máa kó cement ta ni o ẹ̀búrò náà fetí gbọ́ gbàtọ́ òkòkò di tí etí ẹ̀ òdì ògbọ́n tẹ́gbọ́n ẹ̀ wí ìtọ́ bá ní kó ṣe ni kó ṣe ìtọ́ bá ní kó rán ni kó rán ilé tẹ́gbọ́n ẹ̀kọ́ yìí kò ń ṣe fóun nìkan fáǹfààní gbogbo wa ni ṣé o ti gbọ́. Ah, màámi máa ń mójútó everything now àwọn náà mo tẹ bá rí wàhálà tí máa ń bá àwọn pípín yẹn fantasize. tọ́ ni ọjà ni wọ́n ní ọjà lọ́hùn mójútó bó ṣe ń lo cement tó ń gbé block ebo wà mí gbà tí yòóyìn kọ wa tó wàá fẹjọ́ sùn pé àwọn tó ń bá ọkọ òun ṣe ilé nígbà tó ní kó kó pépà sìmẹ́ǹtì sílẹ̀ mẹ́wàá náà rí ṣé wọ́n po pépà sìmẹ́ǹtì wọ́n po mọ́ sìmẹ́ǹtì pọ̀ ni wọ́n jí ni mojú tó ń tó ń lọ ṣe lọ́wọ́. máa kàn jí mi sìmẹ́ǹtì o lọ́wọ́ bàtí àwọn àdánṣe. ọkọ. ẹ̀yin bá mọ́nítà kan sí ẹ̀rọ mi ò ní pẹ́ wá wá wá wá wá lájírí. tí mò ń bẹ ẹ sọ láti jọ yìí nǹkan. ọ̀rọ̀ wo ni ẹ máa mi. tí mò ń bẹ ẹ sọ nípa ti akọ ajá tó gbé sílé tí ò wúlò tí ó tó ń pè ìyàwó tí ò dùn tí ò ta. màámi àníkẹ́ máa wọrí ẹ ṣẹ̀ṣẹ̀ máa bí mi lọ́rọ̀ yìí mi ń sọmọ kékeré mo mọ nǹkan tí mò ń ṣe màámi ṣe máa gbọ́ ìfẹ́ nu yín ni màá ṣe last ẹ má wọrí ayọ̀ ní gbogbo ẹ máa já sí mo mọ ohun tí mò ń ṣe. àbí o màá dúpẹ́ o kọ́lọ́ǹjẹ́ ó já sáyọ̀ o adọ́rí wàá bọ̀ rí ẹ̀mí kàgbà kò ṣé o ẹ̀gbọ́n mọ ọmọ tí ẹ̀ náà kọ̀ láti dọ́yìn àbọ̀dúró ṣe àbọ̀dọ́ kó wa bẹ́ẹ̀ mi náà ti ẹ̀ ṣe fi ẹ̀ wọ ìṣòro yìí nìkan. àníkéyàn wọlé grandma welcome welcome grandma tó ń mú mi káàkiri káàkiri náà ni kí lédè ò lọ sùn ni. owó náà ni mo ń tẹsẹ̀ dúró dè. Ah, mo ń tẹsẹ̀ dúró dè mí o mo sọ́ọ́rí mi ò ṣe koríko sùn tí wọ́n bá ń kọ́ ẹ̀ kó lọ sùn ah, àmọ́ ìgbà tí máa dé tí yóò máa ti sùn ṣé mi ní tẹ́kẹ́ ara mi ni. jíde kò rí bẹ́ẹ̀ torí nǹkan mi tiẹ̀ mo ṣe ń dúró dè. kí ni nǹkan náà. lórí àgbo tí mọ́ mi gbé wá fún mi tó fi ṣáájú pé kì í ṣàlè ẹ mo dẹ̀ ní anytime tí n bá ti mú kémi àti ẹjọ́ máa sún mọ́ra wa torí ẹ̀ náà mo ṣe ní kí n dúró díẹ̀ sí lẹ́yìn ìgbà tí mo ti mú tán. wọ́n ní tó bá ti lo oògùn yẹn kájọ lájọṣepọ̀ mo sọrí oògùn ṣe lálẹ́ yìí o kí n ṣe wà ó rẹ̀ mí bíi. jíde jọ torí ẹ̀ jọ ní fọlọ́run bàbá má ṣe bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ jọ̀wọ́ jọ̀wọ́. a ní kò ń ṣalẹ́ yìí òun má fi etí mu nǹkan tí mi rò má fi bèé tí mo lójì ọ̀tọ̀ nìkan tẹ̀yàn rò bọ̀ ẹ̀wọ̀n tọ̀lé tó tún gbé síwájú yàn. ó dáa kí ló ń rò kí ló ń rò. o mi ṣe wà mo nídìí owó mo dẹ̀ ti rìn rìn mi ò rówó mo fẹ́ clear ọjà mi kan tó bá mi rà dé bọ̀ kò sówó. owó bí tí n bá tiẹ̀ ṣeré bí i three hundred thousand naira máa ṣì máa níjẹ. three hundred thousand. ẹ nà. Ah, but eh, Jídé àná ṣàlùṣìgbà five hundred thousand kúrò lákàùnt kí ló fi ṣe. kí lèmi fowó ṣe ṣé mo jọmọ kékeré sì dán máa kó èrè mi pa owó níná ni ṣé mo gbà á sí mo lọ dà sómi ni. má bínú ọkọ mi jọ má bínú ṣebí three hundred thousand ni màá màá fún ẹ wàá lọ gbà lọ́la. wàá fún mi. Hmm. ṣó ti wá òkè ń sìn. no problem. ṣé kí n lọ gbóúnjẹ wa kò jẹun tán kò ṣáà ká wá. Ah, o mi ti lè sọ tí n bá fit ni o tí n bá fit kò sọ̀rọ̀ o. má ṣe oúnjẹ wa. Oh, Daddy, are you alright? Sure, okay. Okay. Okay, mommy. Mommy! Daddy. Ooh. Mm. Daddy. Ah, okay, daddy. Hello, mommy. mi. Ah, báwo ni? Eh, o mommy. ọkọ mi, báwo làbújá? Ah, that's nice. Eh, láìtọ́ ìyàwó ẹ̀ lóhun Only ó ní ògbàgbọ́ kí ló dé ó rágbé ọ lọ.

ok ẹ a máa retí ẹ kò ní nice day ṣojú ọkọ mi bye bye bye ó yá wà lọ fọ plate mo ní kò fọ fún mi náà ṣé ó ní àwọn ah, ti fọ tán ah, parí máa lù ẹ́. ga ọ ọ̀rẹ́ mi ó fẹ́ ó fẹ́ dẹ̀ kọ̀ọ̀kan kan. kí ló rọ̀ náà sọ̀nà. ẹ kò ṣèkọ́ tó lè nù mo rò bóyá tó bá dé láti Dubai màmá sọ fún un. Oh ádá kó sọ nǹkan tó fẹ́ sọ sí wọn kémi ò like suspense rárá. ṣé tí n bá sọ̀rọ̀ náà fún ẹ o ní fi ṣe bínú. kí ni ìbínú bẹ̀ sọ nǹkan tó fẹ́ sọ ìbínú kì í sọ̀rọ̀ mú gbọ́. ọ̀rọ̀ lè ọkọ ẹni kí ló ṣe kí ló ṣe. fọwọ́ ìbàlẹ̀ kò sí kò tó ṣe ọmọ kan wà ládùúgbò wa tó ń jẹ́ ṣọlá ọmọ yẹn ajá àgbòrò ni kò sẹ́ni tí ò tí ì gùn rí ọmọ yẹn ọmọlúwàbí kan báyìí kò sí lára ẹ̀ òun ó dẹ̀ ṣe èkejì tí mo ti ń rò wọn àtọkọ ìpapọ̀ kò ní kí n fi tó ẹ létí mi o ah, ah. ṣe bọ́ọ̀ mo sọ̀kalẹ̀ yìí ó fèsì sí ni. kí ni mo fẹ́ sọ ẹ ó help mi rárá ọ̀rọ̀ tó sọ yìí ó fi bà mí inú jẹ́ ni ẹ ṣó fẹ́ dálé mi rò ni jọ torí ọ̀rọ̀ mo fọlọ́run bàbẹ̀ next time tó bá rí nǹkan bẹ́ẹ̀ keep ẹ̀ sára ẹ̀ má sọ fún mi ṣùgbọ́n mi ò sí láàrin àwọn obìnrin tó máa ń ṣọkùnrin kiri o ṣùgbọ́n mo lè trust ọkọ mi so kò má ì business ṣé mo rí pé ìgbà àti àtúbọ̀rọ̀ wà jùbọ̀ ọjọ́ ti pẹ́ ló ṣe ní kí n ṣe láǹfààní. wọ́n sọ̀rọ̀ ìfún mi mọ́jọ kí ìpẹ́ sáré. mo ti gbọ́ ọjọ́ mi tí máa tún ti rí báyìí máa dojú mi pàbẹ́ pé mo rí bàtà. ó bẹ́tà bẹ́ẹ̀ mo trust ọkọ mi. love it okay ṣe gan-an. jọ tó bá ti jáde má pẹ́ tó máa fi padà wọlé o. rárá mo lọ sọ níwèé mo wà nílé. ó dàbọ̀. ó dàbọ̀. ó dàbọ̀. ṣó ṣe bínú sí mi. Ah, mo ṣe ní bínú láti bíi three days ago tó ti níwàá kó wá fún mi ah, àṣé hundred thousand ṣọmọdé owó ni owó tí ẹ wẹ̀yìn wo sọ anything lórí ẹ. ẹ má bínú actually mo gbàgbé nínú ẹ bọ̀ tí wọn náà bá ti pè mí lórí fóònù kò rán mi létí náà kí n pè ẹ́ kí n rán ẹ létí ṣé tó bá ti kúrò lọ́dọ̀ mi o máa ń gbàgbé mi nìyẹn ni. gbàgbé ẹ kẹ màá jẹ gbàgbé ẹ wọ́n tó yẹ pé bó ṣe wà yìí mi lè má fi ẹ́ lálàá lọ́jọ́ kan ọlọ́run gbọ́ ọmọ tó máa ṣẹlẹ̀ sí tí n bá ti ń lọ máa fún ẹ fifty thousand naira tí n bá dẹ̀ padà wá lálẹ́ máa balance ẹ ọ ìyẹn tó ń kọ́. n ti gbọ́. ẹ bọ̀ títí n bá dé lálẹ́ yẹn ibo ni ká jáde lọ náà. anyhow láìtán fóònù ẹ ríngò. hello chief ṣe wa okay ṣé sì ló wá yẹ kí ẹ máa pè mí ṣíṣe mi ò gbọ́dọ̀ bínú ni ẹ̀ẹ́ eh, ẹ máa make help to me àbí London náà wà okay yeah rárá o mi ò lè lò two weeks o ọ̀sẹ̀ kan péré ti tó. Okay, ẹ máa rán driver yín kó bá mi mú ticket wa. all right then mm. <laughs> bye. ah ah ìtàn bèbí. mo tún fẹ́ lọ ṣọ̀sẹ̀ kan ní London. of course yes ṣorí ọ̀rọ̀ tí chief sọ yẹn bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni màá ṣe bá wọ́n máa ticket mi wá sí bíbá ilé ni. yeah. just like that. just like that. <laughs> ṣùgbọ́n báwo ló ṣe máa ṣe rọ́kọ ẹ̀ yìí sí. Ah, sórí yẹn múgùn mi màá nìyẹn kó tó lajú mo ti lọ mo ti dé pa sórí ti máa travel pẹ̀lú chief gbogbo ìyá yìí ni máa ń jẹ. ọlá ìtàn má jẹ́ kí n parọ́ fún ẹ o ọdún mo máa ń heavy ẹ̀ ni ah, àfi bíi pé wọ́n nìkan lọ́ṣọkùnrin fún. Ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí sórí nínú gbogbo wa kò sẹ́ni tí ò lórí ọkùnrin yeah kò sẹ́ni tí ò ní orí ọkùnrin but packaging no man need you package them the way you want them package. yeah. ah mo tún ti gbọ́ yẹn látọ̀dọ̀ ẹ̀ wọ́n máa tẹ̀ sí package wọn báyìí. ọ̀rẹ́ mi. mo dey trust ẹ̀yin package ọkùnrin láyé ó máa fi ìfẹ́ da orí wọn ra bíbí ẹni pé kò sẹ́lómi mọ̀. fi pàdé mi package wọn bó bá ṣe fẹ́ mo ń bọ̀. ọ̀la ìtàn bèbí package. Jídé mo dẹ̀ fẹ́ sọ work out on me. ọ̀rọ̀ eh? mi ò ní sọ. tinú dododo ṣé kò sí ikọ́ wà lára ẹ̀ báyìí ṣá o máa kó yín pé báwo lèmi ṣe náwó ah ó jọ mí lójú gan o. o gba gbogbo owó bẹ́ẹ̀ yẹn ò lè account fún òun ni ẹmu dé bank lẹ́nìí kí n lọ gba owó wo difference kọ́ lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni o gba oríṣiríṣi owó tí mo tiẹ̀ mọ́ pa ẹ̀ ẹ eh, owó tó lè account fún ṣé fẹ́ sọ mí lọ ní gbèsè ni. tinú èmi fẹ́ dá yín gbèsè ṣé èmi nìkan mo gba gbówó ní àkáǹtì tán ṣé olóògbà bẹ́ẹ̀ ni ah ó dẹ̀ fẹ́ dá gbẹlẹ lórí. ṣé wọn nìkan ló gbà ṣé wọn nìkan ló gbà gbowó o fẹ́ sọ mi ní gbèsè àbí òun nìyẹn sìn wọ́n ti bá mi kọ́ jáde kí n fowó clear kò sówó mọ́ lákàùnt ẹ má dá mi dùn ní gbèsè o àkáǹtì owó tó kó jíde àkáǹtì fún. mi ò lè àkáǹtì fún anything ó gbọ́. o lè àkáǹtì fún jíde kọ́ mi ẹ lẹ́ máa. kí ló dé tí ojú ẹ̀yin méjèèjì kọ́lé lọ́wọ́ wa. kò sí nǹkan kan màmá kò sí ọ̀kan tẹ̀tí fẹ́ jáde tẹ́lẹ̀ ó dà o. tinúọlá kí ló fariwo láàrin ìwà àtọkọ ẹ. ariwo èmi àtọkọ mi ò pariwo léraléra lórí o a kàn ń sọ̀rọ̀ ni. ah tinú tinúọlá tí mò ń gbọ́ tó ń sọ wípé kọ́kọ́ ẹ má dá yín gbèsè tẹ́ ẹ̀ ń pariwo léra yín ó ti pẹ́ tí mo ti wà ń bẹ̀ yẹn fa. ṣé pé ẹ gbọ́. mo gbọ́ mo gbọ́ ẹ̀wọ̀n nǹkan kékeré ni ẹ̀ máa mi a máa ṣẹ́tù lẹ̀ kó sí wàhálà ń pa yẹn. nǹkan kékeré ni nǹkan kékeré ni tinú tinú ọlá mo máa ń pariwo mo máa ń ké fún ẹ tinú ọlá o má jẹ́ kí ọmọ ọkùnrin yìí kó so ẹ́ di nǹkan tó o fẹ́ kó má ba yí ẹ jẹ. ìyá mi mi ò láìkẹ́ mi ò láìkẹ́ má sọ pé ìwọ máa sọ mi di bí mo ṣe fẹ́ mi ò láìkẹ́ má máa sọ bẹ́ẹ̀ dàrú. tinúọlá tinú. Hey! ni mò ń pè tó bínú lọ bẹ́ẹ̀ yẹn torí ọmọ ọ̀lẹ́ ọ̀lẹ́ òjì ọ̀lẹ́ dàrú yẹn tó lọ ní gbogbo ọmọ ogún ológun yẹn abọ́ọ̀nì happiness now. náà ọpẹ́ ní fọlọ́wọ́n bá báwo ló wẹ̀ ah, àwọn ará Àbújá ń kọ́ bẹ̀. ẹ eh, Àbújá kúkú wà ń bẹ. àwọn aṣòfin wa ń kọ́ bẹ̀. àwọn aṣòfin kúkú wà eh. wọ́n ní màá kí ẹ. <laughs> ó wá jù. Ah. Eh, hello sister. hello. Bọ́lájí Ọ̀kẹ́sọ́yà lórúkọ mi. Títí Babalọ́lá lórúkọ. It's a pleasure meeting you. Nice meeting you too. Bọ́ǹjẹ̀. Ẹ ṣe kọ́ńdọ́tì. Mo bọ̀ ní ìṣe ìṣe ìṣe ṣe happiness mo bọ̀. bọ́jẹ̀. ilé iṣẹ́. báwo ṣe wà wá. ẹ mú wa. ṣé òbí ní kọ́kọ́ ilé ẹjọ́ kan. bínú bíi ti bá mo ṣàmì pé ẹnu iṣẹ́ mu wá bẹ́ẹ̀. so kí ló ń ṣẹlẹ̀. happiness na a ò ṣe wà lọ báyẹn gbàdúrà lójú kò o ò tiẹ̀ bójú ẹ̀yìn. ẹ o ṣàmì pé iṣẹ́ ajé ni. ẹnu ìwé tó bá jẹ́ bí ọlọ́run ayé owó wa. àmì ẹ̀kọ́ àmì ẹ̀kọ́ bíi ta ni lady tó sin lọ lẹ́kùn yẹn. lady tí mo sin náà sìn. yep Bọ́lájí hmm. ah, ó jọ mí lójú láàárọ̀ yìí ah, ìwọ tó yẹ pé òun fi bẹ́ẹ̀ gba tóbìnrin o dẹ̀ ti sáré introduce ààrẹ sọmọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ bí o ṣàmì pé. nígbà míì ẹ téèyàn bá rí yàn spirit yẹn akọ sọ pé ẹni yìí try láti move closer nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. I think you are right máa wá ibẹ̀ níláre ẹ máa wá bẹ́ẹ̀ máa wá bẹ́ẹ̀ ẹni wò lára àwọn patient mi bí báyìí ni mm, ẹ̀kọ́ kan tí n bá fún ní appointment máa wá hmm. tó ti yẹn sìn yẹn kàn wá fún kíní lè ní ṣá tó ló ní bàṣà díẹ̀ ṣe é sọ lójú máa ń ṣù so màá kàn níbo kó wá ṣá. ìyẹn dẹ̀ lè jẹ́ o eh, eh, ọlọ́run á fún lálàáfíà. àmì àmì àmì àmì ọ̀gá ọ̀dẹ̀ kó palẹ̀ mọ́. wo o ti dé góńgó ọrùn. ah in fact wo <laughs> mi mọ̀ pé bó ṣe máa ń rí nìyẹn. ẹ̀yàwó ni mo pa kó. Eh, pákóbi ti báwo <laughs> pákóbi ti báwo wàá sọ pé ẹni ẹyin ìyàwó kò ní mọ fóònù kò ní mọ matras akíló tún kò ní mọ pákó <laughs> ọmọ ìyọ yóò bá lọ títì. <laughs> mami mami. kí ló dé kí ló dé. mami kúlẹ̀ dà. kúlẹ̀ kò sí nílé. ẹ ní kúlẹ̀ bolo lọ. Ah, kò dágbére fún mi. kò dágbére fún yín ó ti sálọ àbí ah. mami ti bá ń kúlẹ̀ tí bá mú màá dín pẹ̀lú mercilessly wo màá jẹ́ kó bá mi nà ọ́ pa sí mi lọ́rùn báyìí. wo dúró náà farabalẹ̀ kí ni Kúnlé ṣe. màámi Kúnlé ti bà tèmi jẹ́ ó ti náà gbowó mi jẹ tán owó tí mo làágùn fún tí mo ṣiṣẹ́ fún gbogbo tí mo kọ́ fún Kúnlé kó máa lọ ra material sí site kò dé site kò ra material ó náà gbowó mi jẹ. wo àwọn èèyàn máa purọ́ o lọ síbẹ̀ kó fojú ara ẹ̀ wo ohun tó kọ́ wo ibi tó kọ́ lédè o. màámi site mo ti ń bọ̀ wọ́n láti bí oṣù kan sí Kúnlé ò wa last time three hundred and thirty thousand dollars, lọ gba bank tí mo kó fún kí ló ń náwó mi àbí tí bá mú anyway mo kàn ní kí wá sọ fún yín ni mo ní ní ó jẹ́ àbúrò mi rárá tí bá gbà mú màá rún pa mo fi ọlọ́ba mo lè bẹ́ẹ̀ ní ẹ̀sọ́gùn ah, ah, ah. bó ṣe tí ẹ̀gbẹ́ kan mo mú màá mẹ́sàn pé mo gba etí yẹn ó di ẹ̀rí mo kàn ní wá sọ fún yín ni o. ṣé wọ́n yìí sì láti rí ni ẹ̀rí ẹ bá mi wá o. pápá ìgbà ọlọ́jì à ṣe rí ìtọ́lẹ̀ tó kọ́ bá ṣé ní tọ́mọ ìtúkọ́ bá mi sí ṣé ní tọ́mọ ìtúkọ́ bá mi sí torí ọ̀nà. Inola. Jídé. Ìgbà òkùnkùnso ló kọ́. Mi ò ríro. Ah, o ò ríro. O ò rí mi báyìí. Ẹni ò ríro. O ò rí mi bí ṣe wà báyìí. Jídé. Ó yà ó yà ló fi mí. Ojú o ò lé falẹ̀ balẹ̀ má bọ̀ ọ̀nà de. Ah! Ojú mi. Jídé. Jọ̀lọ̀ mi falẹ̀ balẹ̀. O ò rí mi báyìí lọ. Mi ò rí ẹ mo da. Èmi rè é bí bí ni mo wà mọ́mí ẹni máa pè àbí dókítà kí ló máa ń ṣe ẹgbẹ́ tí ó dàgbò tí máa mọ̀wé jù gan apá fàárẹ̀ balẹ̀ fàárẹ̀ balẹ̀ jẹ́ pé dókítà ó gbọ́. jíde mi ò rí nǹkan kan mi ríran jíde jíde ojú mi ojú mi yára jíde. ìwọ́dà ìwọ́dà. má lọ ta lu nǹkan o dúró dúró. ga ọ lè ga ọ tójú sùn o ọ tójú o last time ti ní wá síbí báyìí. tó complain mo kọ àwọn test kan pé kò sáré lọ ṣe wọn then after gbàṣẹ test yẹn jáde mo kọ àwọn tó máa wà lọ fún mo ní kó padà wá after two weeks ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ yẹn ni mo ń dúró dè báyìí. dókítà bá a ṣe rí nìyẹn o kó gbàgbé kankan yé mi kò tiẹ̀ yé èmi àti ẹ̀ ẹ̀ ṣàánú mi ẹ má jojú tinú fún ẹ ṣàánú mi kò pé méjì ẹ má jojú ọmọ mi fọ́ dókítà ìbí ìgbà mi. tinú dókítà bí mo ṣe rí nìyí o eh, lójijì ló kàn ṣẹlẹ̀ gbogbo ẹ̀ jókòókùn ni mi ì rí nǹkankan báyìí òkùnkùn ní gbogbo ẹ̀ ẹ wò bí magic ló ṣe ṣẹlẹ̀ mi ò tiẹ̀ lè explain ẹ eh, ẹ explain. jìnnà ṣé o ń sọ fún mi sí pé o lè rí nǹkankan ìka mélòó ni mo nà síwájú ẹ. dókítà mi ì rí débi tí màá rí kà òkùnkùn ní gbogbo nǹkan tí mo rí. Mami, ẹ sọ fún wọn. Mo ti ṣàlàyé ẹgbà eh. mi, má sọ̀kò mọ̀ tí mi ò bí ẹ láfọ́jú wà rí mi. Ṣé ok na mọ́mí ẹ mọ ọkọ tó máa ṣẹlẹ̀ please ẹ eh, ẹ eh, take it easy ṣe mọ tinú take it easy ìgbà pé kò sí nǹkan tó lọ́wọ́ bá ọ lè ṣe o ó ti yẹ ní ìgbàgbọ́ pé ojú ẹ̀ yìí ó máa nílá ó dẹ̀ máa fi rí ọ pẹ̀lú àṣẹ tó lọ́wọ́. Ẹ mọ nǹkan tí àwọn ṣe lọ́wọ́ báyìí ẹ̀ ẹ̀ ẹ̀ nígbà tọ́rọ̀ dẹ̀ ti rí báyìí ó ṣàdẹ̀ ti rí bẹ́ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ta ló lóyún inú ẹ̀ gan. ẹni tẹ̀mọ̀ náà ni. èwo nu wọn. Ah, ah. kí ni ìtumọ̀ èwo nu wọn wọ́n mi máa lè kó báyàn ṣe arákùnrin mi pẹ̀lú mi ni ọlájídé náà ni. ọlájídé kan náà. bẹ́ẹ̀ ni. nǹkan tó mú mi béèrè irú ìbéèrè báyìí lọ́wọ́ ẹ ni pé sọ̀rọ̀ pé lẹ́yìn ọlájídé oríṣiríṣi ọ̀rẹ́ ọkùnrin ló máa ń wọ ẹ̀ wá síbi báyìí bọ́ mọ́ mi mọ̀ pé ọ̀rẹ́kùnrin lásán làwọn yẹn jẹ́ sí mi ọlájídé náà lọ́kọ mi. kò burú nígbà tó ti wá rí báyìí wàá bá mi sọ fún pé mo ní kó wá yọjú sí mi ká lè jọ jíròrò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. mo ti gbọ́ máa jíṣẹ́ fún un. wo my dear a gbọ́ pé a ti mú twenty second of December bó ṣe ò fíò pé ó yẹ ká máa ṣe àwọn necessary preparations ni yes of course um, èmi náà feel bẹ́ẹ̀ but irú àwọn preparations wo ló fi pé bóyá àdè máa ṣe. ṣọmọ kí mo sọ fún ẹ pé three hundred and fifty thousand naira ni aṣọ ìkọ̀kan tá a máa wọ̀ so méjèèjì wá jẹ́ seven hundred thousand naira but kò sí bàtà ń bẹ̀ o. ẹ my dear ṣé o fi pé three hundred and fifty thousand naira kò pọ̀ jù fún aṣọ ẹnì kọ̀ọ̀kan. kò pọ̀ jù o ah, kò pọ̀ jù mo fẹ́ káwọn èèyàn wá sí wedding yẹn kọ́ gbà pé àwọn wá sí wedding kí ló ń sọ̀rọ̀ kí ló ń sọ̀rọ̀ pẹ̀ yìí. sori ọ̀rẹ́ mi tí ó àìsàn tí mo sọ fún yẹn three hundred thousand naira ni wọ́n ra aṣọ wedding tiwọn but mo fẹ́ kí tiwa wà more expensive kó wà more elaborate kọ́ gbà pé àwọn wá sí wedding and then um, ọ̀rẹ́ mi tí mo sọ fún bá Amẹ́ríkà yẹn mo tún kún ara mi ṣe cake ránṣẹ́ so cake yẹn is worth about one point two one point four ní range. one point two one point four. Mm-hmm. wedding cake of course. but eh, láìtàn ṣé ó necessary pé ká máa fi wedding ṣe competition. ah hey, of course competition ló ń fi wedding ṣe ń sìn competition ló fi ń ṣe we are talking about a big girls wedding kí ló ń sọ̀rọ̀ nípa èyí wedding táyé máa gbọ́ tọ́run máa mọ̀. Ah. <sighs> ok on. sori ó dàbí ẹni pé a máa tún ìjókòó wedding a máa tún ìjókòó. torí pé mi believe pé a lè náwó tó tó báyìí yes lórí pé tí a bá fi gbogbo owó sìn tá a bá fi ṣe wedding tán kí la fẹ́ dé bá after wedding Eh? àwọn owó tó yẹ ká máa fi ṣe nǹkan lẹ́yìn ìgbà tí wedding bá tán òun la fẹ́ na. dànù yìí náà but iṣan fi gbogbo owó ote. bọ́lájí owó ote. bá a ṣe máa ṣe it's going to be like that ọlọ́run adé bu ẹ̀ láṣìírí kò jẹ́ ká fi lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ big girls wedding we're talking about dúró. ẹ dákun ẹ ló gbà yí jẹ́jẹ́. ẹ ṣàyè èrè. ẹnìkan ń bẹ lókè tó ń wọṣẹ́ ọwọ́. ẹni ayédè kan. ẹ ṣàyè èrè. ẹ ṣàyè èrè o. ẹ ṣàyè èrè. ṣé òbí inú kọ́mọdé ẹ dúró mo àtẹ̀sí àwọn àlejò kan ni mo mà rí ẹ ṣé ò sí. ẹ kò sí kó má bàa sí náà mọ́ mi ọ̀rọ̀ kan ni mo wá rí yín fún kódà gan-an mi tí bá Jídé sọ torí mo mọ nǹkan tí mo lè bá lẹ́nu. kí ló ṣẹlẹ̀. mọ́mì nǹkan ti dúró sí mi lára Jídé dẹ̀ ló ní. olóyún. bẹ́ẹ̀ ni mà. Jídé ló dẹ̀ ní. bẹ́ẹ̀ ni mà. ayọ̀ abara tíntín ayọ̀ abara tíntín ó wá ní Jídé ò tí ì gbọ́ ò tí ì mọ̀ tó bàbá lẹ́nu. ọ̀dọ́ mo ti sọ fún mọ́mísì tèmi o wọ́n ní kí n sọ fún pé kó wá rí àwọn. wo tó bá sọ fún Jídé inú ẹ̀ máa dùn ni tá à ń wá leléyìí tá à ń wá tá a rí òun gan leléyìí kódà tó bá ló lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ èmi gan á tẹ̀lé wa. àwa rí màmí ẹ̀ ah oya oya oya mú nǹkan mú nǹkan mú nǹkan mú nǹkan ah, kí ni màá fi ṣe ẹ́ lálejò o yàtọ̀ sálejò ó ti yẹ kí fún ẹ ní nǹkan kan ká fi sẹlibrétì oyún yìí ẹ ẹ ẹ ní ohun tó ò ní lè gbàgbé láéláé. wọ́n mi ṣe ìyọnu wa. ẹ máa ṣe ìyọnu. tó bá bí inú màá fẹ́ ròyìn kẹ́ má bínú. mo dẹ̀ mọ̀ pé ó lè jẹ́ bí ẹ̀ṣẹ̀ níwájú yín ṣẹ́rí tó bá jẹ́ pé bí ẹ̀ṣẹ̀ níwájú yín màá fẹ́ ròyìn kẹ́ dáríjì mi. mo ń gbọ́ ẹ. mọ́mi. ṣe rí ìgbéyàwó èmi àti láìtàn mi ò rò pé ó lè ṣe ń ṣe mọ́. kí ló dé ẹ ń jà ní tó bá dẹ̀ nẹ́ṣẹ̀ kan tó bá ṣe jẹ́ kí n gbọ́ kí ló ṣẹlẹ̀. àjà bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣe àmọ́ mo ṣàkíyèsí pé ìṣe ni láìtàn ó ń fi ìwà pamọ́ fún mi mo rí wípé ìfẹ́ owó ni láìtán ni and láìtán gbogbo nǹkan tó ń dán tó ń dán tó ń dán òun ni láìtán máa ń fẹ́ láìtán tún jẹ́ kó yé mi pé aṣọ ìgbéyàwó tí èmi àti ẹ máa lò three hundred and fifty thousand naira ní ìkọ̀ọ̀kan fún àwọn méjèèjì kò sí bàtà ń bẹ̀ o ó tún wá ń jẹ́ kó yé mi pé kéèkì tí a máa lò òun ti sọ fún ọ̀rẹ́ òun kan tó wà ní amẹ́ríkà gbé kó bóun gbé wá wọn á pè láìtàn mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kéèkì tó ń sọ̀rọ̀ ẹ̀ ipe kẹ́nìkan bẹ̀ gbé wá láti amẹ́ríkà èló gan ló máa cost wa láìtàn jẹ́ kó yé mi pé one point two million naira. kéèkì. ṣe rí mọ́mì ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tí bá ní pé kí n máa sọ ṣe rí mo ti wá realize pé láìtán tí èmi àti ẹ̀ tí a bá fi lè fẹ́ra ọjọ́ iwájú a máa ní kọ́má. ẹ kọ́má kò sí kọ́má kan tó fẹ́ nì níwọ̀n ìgbà tí ọkùnrin àti obìnrin bá ti nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ ló so àwọn méjèèjì pọ̀ báyìí kò sí kọ́má. mọ́mì gbogbo ẹ ni mo rò pọ̀ tí mo fi rí pé mi ì lè fẹ́. gbogbo ohun tó ń sọ yìí sí i ìgbéyàwó ló kù bí oṣù méjì kí la fẹ́ máa sọ fáwọn èèyàn kó ṣẹlẹ̀. láìtọ́ wọn àti ẹbí ẹ̀ ló mú date èmi kọ́ mo fún wọn date and láìtọ́ ló ń sọ fún àwọn èèyàn kiri ipò òun fẹ́ ṣègbéyàwó ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan kan fún yín mọ́mí o ṣe rí even kí a ti tẹ invitation card ìgbéyàwó yẹn mọ́mí mo ti back out èmi ò ṣe wedding yẹn mo dẹ̀ mọ̀ pé tí ẹ bá fẹ́ jèrè mi ẹ máa support decision ọkọ mi màá jèrè ẹ̀ ikú ò ní pẹ́ mọ́ mi lójú ah! ìgbó tó yẹ pé láti kékeré báyìí mo ti ń rí ẹ̀ bọ̀ tí ò séèyàn kan àfọlọ́hún tó fi wá dàgbà débi tó dàgbà dé yìí ó ní dandan kí n jèrè ọkọ mi wò ó gbogbo tó bá ti ṣe ní dédé ara mi o ohun tó bá ti fẹ́ òun ni mo fẹ́ èèyàn lè mẹ́ṣin lódò àmọ́ èèyàn lè ní kó fi tipá mú mi àmọ́ ní báyìí báwo ni láì tán ṣe máa ń mọ̀ yìí pé ò ṣe mọ́ ṣe bẹ́ẹ̀ mo introduce light ọ̀sán tí n bá dẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà kọ́ lórí bẹ́ẹ̀ kọ́ lórí ẹ fi ọ̀rọ̀ èmi àti láì tán sílẹ̀. tó bá yẹ kó bó ṣe rí nìyẹn dédé ara mi ni ọlọ́run fún ẹ ṣe ìyàwó alálùbáríkà tó máa jẹ́ tiẹ̀ tẹ máa jọ gbọ́ra yín yé lọ́lọ́run máa pèsè fún ẹ ṣé mo lè máa lọ. ẹ ẹ máa lọ kó sí lọ́la. ṣé ọkọ mi. so bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn sórí èmi ti choose láti gbàgbé gbogbo nǹkan tó ń jọ mọ́ wedding for now. torí pé mi ì lè imagine kí láì tán máa gbé mi ní condition lórí ọ̀rọ̀ pé a fẹ́ ṣe wedding or a ṣe wedding àbí o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ni gbogbo nǹkan ti láì tán owó owó owó owó owó ṣáà ni dúró mọ́ kí ló dé ṣé tá a bá ṣe wedding nǹkan kú tí ẹ fẹ́ jẹ́ ká dé bá nǹkan kan mọ́ ni. ẹnu mi mo gbọ́ gbogbo nǹkan tó sọ gbogbo wọn tó sọ pátá ní gbọ́ ṣùgbọ́n ewu tó wà mẹ́ẹ̀ tọ́nà èyí mélòó ló máa lè ṣàlàyé fún bí nǹkan báyìí ló fẹ́ jẹ́ kó yẹ wẹ́ẹ́dì ni ó sọ fẹ́mi sí mo understand ẹ̀ ṣé o lè lọ sílé àwọn ẹbí lédi ẹbẹ́ kó lọ ṣàlàyé fún wọn wọn á lọ bá yé àwọn ọmọ àwọn jẹ́nà máa sọ yes even àwọn ọ̀rẹ́ tó wà ń ta nǹkan táwọn èèyàn máa wí ni mo sọ fún ẹ. sori bíi nǹkan tí èmi fẹ́ sọ nìyẹn èmi ti gba gbogbo nǹkan tó jẹ́ wedding ọ̀rọ̀ wedding for now yes because mi kò lè imagine kẹ́nìkan wá máa stress me for nothing for nothing sake. oníkàlùkù ló nira sọ opinion tiẹ̀ mi lè sọ fún ẹ pé kí n lè force ẹ láti ṣe nǹkan tí kò yẹ pé bá dúró nínú mo jẹ́ ìbéèrè bóyá ṣé senator ni bàbá ọmọdé yẹn ni àbí minister bóyá jẹ́ minister for petroleum. <laughs> minister bìtìbáwò minister tó bá dé family house wọn wà á mọ̀ pé nothing for them i mean nothing kò sí nǹkan kan. ló wá ń gbé ní condition pé kò ṣe kéèkì one point two million fún un. ooo oh, mi ìmọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀ ṣe owó tí ń rìn nǹkan tí mò ń sọ ń sìn. èmi tẹ̀rọ pé bá mínísítà àbí ní bí a sínétọ̀ àbí wọn kan ni bàbá tó bí. àbí bíi wo tí ẹ ká gbàgbé ọ̀rọ̀ láìtàn fún náà dúná báwo ni lady tí ó wá síbi lọ́jọ́ yẹn lédi wọ. ẹ tí ó pèrè ẹ ní tinúọlá babalọlá. ah tinúọlá ah ọ̀rọ̀ burúkú ló ló mú mi rántí. kí ló dé. ìjọ nǹkan ọmọ ilé tó ń wọ ọmọ yẹn ti marry. ìyá ó ti marry. ó ti marry. ilé ọkọ ló wà. ilé ọkọ ló wà. ó dẹ̀ jẹ́ ọmọ kan pọ̀ ọmọ gidi ni ọmọ dáadáa ni ọlọ́run kẹ́gan tọrọ ọmọ tó jẹ́ pé lákìkanjú láti ṣiṣẹ́ ni. ó wà hard working. bó ṣe ń wọ yẹn ojú kọ́lé. bó ṣe rọra wà yẹn actually wà á ti rí lára ẹ̀. sọ́rí bí ọlọ́run ṣe kẹ́tó bọ́lọ́run ṣe kẹ́tó ọkọ tó fẹ́ nílé ayé ẹ̀ ládánwò ẹ̀. ẹ but ẹ báwo ló ṣe wá ń kó. Ah, mi ò bá wọn gbélé but lítù tí mo lè sọ ń pa ẹni mo sọ yẹn. ìyá kò ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n pẹ̀lú lédi yẹn tẹ pàdé ara yín ìjọ tí mò ń sìn jáde lójú ọmọdé yẹn fọ́. ojú ẹ̀ fọ́. ojú ẹ̀ ti fọ́. ara wa ń sọ̀rọ̀ fún mi pé kó má jẹ́ pé láti bí ọjọ́ ọkọ yẹn làdánwò yẹn máa ti wá. ẹ eh, eh, ok dókítà tó bá rí bẹ́ẹ̀ kí ló máa rí ṣe sí. mi rò pé o gbọ́ nǹkan tí mo sọ fún yín àní nǹkan ìṣojú lásán àrùn tó bá ń ṣìrìn nínú àgọ́ ara àbí nínú ara báyìí ni dókítà lè rí wò dókítà lè wo àfiṣe you understand. débi o olóhùn ti fẹ́ra kù olóhùn ti lóyún. màámi ṣé nítorí yẹn lẹ́sẹ̀ wá pè mí. kò tó ń torí eh, mo ṣe kò tó ń torí. mo mọ̀ pé ó tó ń torí àmọ́ mo ti mọ̀ pé ó ti lóyún even gan sọ fún mi pé òun ti wá sọ fún yín. ẹ̀ ń gbà tó ti wá mọ̀ pé olóyún tó dẹ̀ sọ fún ẹ pé òun ti débi kí ló wá ń dúró wò kí ló dá dúró sílé wọn fún. Ah, màámi ṣe rí ẹmọ tó ṣẹlẹ̀ ni pé eh. torí condition ti tinú ọlá wà mo ṣe ní kó sì wá ń lé wọn náà. èwo ló ń jẹ́ tinú ọlá ìyàwó mi náà tó wà nílé. ẹ kí ló wá kàn mí pẹ̀lú yẹn báyìí ṣé ìwọ ló ránṣẹ́ lọ sọ fáwọn èèyàn pé kọ́ lọ yọ ojú ẹ̀ méjèèjì àbí wọ́n ló fọ́ lójú ni. màmí kò ní dákìkọ gbóbìnrin lọ́ba ń lé bẹ́ẹ̀ yẹn àti pé ṣe rí plan tèmi tiẹ̀ ní fún mi àti bùnmi ó kọjá gbogbo dẹ́yìn ròyìn mo mọ̀ bó ti lóyún mo dẹ̀ agree pé mi mo fún lóyún mo dẹ̀ máa gbà ó dẹ̀ máa bímọ fún mi in fact máa fẹ́ gan àmọ́ màmí ẹ fún mi ní time ẹ jẹ́ ń ṣe sùúrù ṣe ti gbọ́. <sighs> ọkọ mi ṣe é balẹ̀ ni tó sọ fún mi pé wọ́n lo lóyún inú ìbú mi ó dẹ̀ máa gbà ó tiẹ̀ ti gbà ó dẹ̀ máa fẹ́ ọkàn mi balẹ̀ ń sìn àmọ́ má wàá jẹ́ kó pẹ́ jù torí pé kò pọ́nyàn lé kóbìnrin lóyún kó bímọ sílé wọn kò pọ́nyàn lé o. àmọ́ mi ṣe rí ìgbà tiẹ̀ ìfúngàn ibi tí bùnmi máa bímọ sí ó kọjá lé wọn mo fẹ́ ṣe surprise níbi tó máa lọ bímọ sí ẹ̀yin ẹ má wọrí ẹ ṣàkùn ẹ jẹ́ kí gbogbo ẹ máa lọ slow and steady mi ṣe ń ṣe. o ṣe ọkọ mi o ṣe o ah inú mi ṣẹ̀ṣẹ̀ dùn sí i ọkàn mi ṣe ẹ̀ balẹ̀ ni o ṣeun. ẹ jẹ́ kí n tètè máa lọ ṣẹ́gbọ́n bèbí tí mo ṣe lọ jì. ọkọ mi o ṣeun ẹ ọmọ òní kọ̀rọ̀ sí ẹlẹ́nu o ṣé bàbá mi. Ah! ó dàbọ̀ ó dàbọ̀ ẹ̀ ẹ̀ ah, èmi o wọ́n gbé ọkọ mi tó rọrùn èmi náà ti gan ọ tún gbé wọ́n yẹ kó ojú bá yọ rán mi kò sí tó kọ́ ojú méjèèjì wà kó ń gbọ́ fọ́. jíde jíde. ìgbà ọ̀gbun òṣò lóko ènìyàn abidíyàn yàn ẹ wo báyé ti dà ní sẹ́yìn. ọmọ ah! aráyé ló dé ìwọ mo bèrè kí ló tún ṣe ẹ báyìí ṣe tèmi ọlọ. ìgbà tí mo pè é pè é pè tó dáhùn. dùnà kí ló ń pè mí fún náà. mo fẹ́ mú mi ni. o tún fẹ́ mú mi ṣe bó mu kán sìn. ògbẹ́ tún gbẹ́ dùnà ṣe olùmágùn olómi ni ṣé o fẹ́ mú mi kú ni láàkì ṣàgódóńgbó tí ẹ̀ dùnà tinú ṣe bínú ilé ìlàjọ ń gbé tẹ́lẹ̀ kó tó di pé nǹkan tó ṣe ẹ́ ṣe ẹ́ ṣé kò jẹ́ kí ojú inú ẹ̀ kó ti rìkọ́ọ̀dù gbogbo ibi tí nǹkan wà ní ṣíà rèé sí tébù dáìnì rèé so that tó bá wà ẹ̀ lónìí wà á lè dìde wà á máa lójú inú wà á lè lọ sẹ́ni wíwà tó bá fẹ́ lọ ṣé àkéré títí ara àwọn afọjú tó yẹ pé ọmọ máa dáhùn ìbáyìí ní tó yẹ pé ojú inú ló ń lò ó dẹ̀ sọ́ra ẹ̀ di kíní kalẹ̀. ṣé tí ojú ti dábàá ti ẹ̀fọ́ ṣé tinú fọ́ ni wọ́n lè lójú inú ni. ó yá dìde kó jókòó jáde. aṣọ nílẹ̀ ni ẹ bó ṣe ń ṣe dìde jáde lè ṣàpò. anyway èmi ń jáde náà. ah ó máa ń fèmí nìkan lẹ́nu lé à. Ah, ṣé látàárọ̀ tí mo sọra mi di nursing father tí mo dúró ti ẹ̀yẹ̀ kò tí ì tó àbí kí n má jáde ọmọ tó máa ṣe ṣe kó kúkú mókùn fi so mí mọ́lẹ̀ anyway ọmọ tó máa sọ bẹ̀rẹ̀ sí practice nsìn dìde sókè báyìí nsìn wàá lọ straight wò jẹ́ bẹ́ẹ̀ ti table kó kàn lọ straight báyìí ṣùgbọ́n tó bá ti lọ straight báyìí wàá rí wò bá nìyẹn. báyìí wọn kọlu báyìí gẹrẹgẹrẹ wàá bọ́ sẹ́nu ọ̀nà wàá bọ́ sínú ilé wàá rómi o ti gbọ́ jẹ́ mọ́ ẹ lára sìn yìí mo lè má dúró èmi ń lọ. jíde òjòjò má fi mí lẹ̀. àṣebáyé tó ní ní sẹ́yìn rèé bá tètè mọ̀ bá ti múra ogun. ọba dání wáyé fọwọ́ lẹ́rán òun wo ṣe ẹ̀dá ayé lábẹ́ orí. àwọn ni mo yẹ orúkọ tó ń fa yé ìṣòro mo sọ̀rọ̀ tó ń pèsè ọ̀daràn kọ́ tó ń orúkọ tó ń fa òyà mi òṣòro mọ́ nìyà ẹni bá bínú rẹ fara ẹ yá kọfí yá kọfọ mẹ ẹ di ó fara ẹ di ó fọ bí ẹ di. sojú ewúrẹ́ lé wọ́n ṣe fi tiẹ̀ bọ̀ gun sojú àgùntàn lé wọ́n ṣe fi tiẹ̀ bọ̀ rẹ̀ ojú kan tó sùn jókòó síbẹ̀ ní ti gbọ́ rẹ̀ ẹ láwọn mi bàtà ń ké lótú fẹ̀. ẹ mọ̀ kú ọ̀rọ̀ mọ́ ní tí wọ́n fi hàn mí tí mo rí wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ ti gbọ́mọ yìí lọ pátá wọ́n ní kò lè ríran. ẹ̀yin bẹ́ẹ̀ ni bàbá ẹ parọ́ gbogbo ibi tá à ń dé pàbó ló ń já sí ibi tẹ́lẹ̀ ti wá òye mi bàbá ẹ ṣàánú mi ẹjọ́ mo yorí inú ẹ gbà mí. ayé o anamanaye ẹ kó òkun ọwọ́ ọ̀dàlẹ̀ kò tó nǹkan kan ah, àwọn ajẹ́tọ̀ tútù mọ́ bì í àwọn ìyá mi òṣòro mọ́ni gá jíbọ́lá ajíṣẹ́ ọmọ ọ̀rọ̀ gbogbo ń tó ṣègùn àmọ́ tìdí àgbá fún yín omojú bàkí bàṣẹ o ìyá ayé ní bẹ́ńdì ọ̀rọ̀ ọmọ yìí. ah mo dáràn ayé. but bàbá kí ni dìá ṣe fáyé ń sìn. <laughs> ọmọdé òmùgò pè lẹ́fọ̀ọ́ àkàǹkà tán ẹlẹ́wọ̀n níjọ ọmọ bọ́ ọba mọ̀ wọ́n mọ̀ dárígì ọ ni wọ́n mọ̀ fìrè ilé ọlọ́ọ̀ni gbogbo orí ayé náà mọ̀ gbélé wọ̀ lọ́ọ̀tì ẹ̀ ẹ̀yìn àáfìkan àáfìkan ra kan ni. fìkan ra kan. bàbá kò yé mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé mi. bàbá fẹ́ kojú ọmọ yìí là gbogbo dúkìá tọmọ yìí ní pátá gbogbo ẹ̀ látà tí ò ní kú kán. ká lọ ta gbogbo properties ẹ̀ but bàbá àwọn tó júwe bíi fún wa wọn ò ló máa rí báyìí náà. Eh, eh, jíde ní sùúrù ní sùúrù ẹ bàbá ṣé tí n bá ti ta gbogbo ẹ màá rí wọn ojú mi yà á là. Hmm. but Baba, ẹdùnà ẹnu náà torí eku orí ẹja ewé ewé nǹkan kan tẹ máa lò tẹnika lọ ta gbogbo properties kò possible àlè ta wọn kan. kù lẹ́yìn orí ọmọdé ògbó ògbó pé lẹ́fọ̀ọ́. màámi jíde a máa ṣe náà ni èmi mọ̀ pé bẹ́ẹ̀ mi bá wà ìrètí ṣì ń bẹ ṣe bí gbogbo dúkìá tán ní kí n tà yìí èmi náà mo ṣiṣẹ́ fún un ẹ ẹ wò ó tá a bá tà tójú mi bá là máa ṣiṣẹ́ àárẹ̀ tó ju báyìí lọ. kò possible àtà kankan bàbá àlè táìlìtì ṣe ẹgbẹ́ mi kan ṣe wà ohun mi kojú ẹ là àmọ́ ó kèé sí tójú ẹ bá là sí kí la máa dé bá kí ló fẹ́ dé bá tàbá ta gbọ́ properties ẹ̀ á lè ta ọkọ. wọ́n wọ́n wọ́n jíde àbí kí náà forúkọ ẹ̀ ah, ah. ṣé bó ṣe wà ní òkun ayé yìí tẹ̀ lọ́rùn ni ó ní òun ó ta pé tá bá tó bá ta tójú bá ti là òun àtúnlówó àwọn àtúnlé àwọn nǹkan mi àbí ṣe lọ́nà wà bẹ́ẹ̀ ó ní kó òun ó ta mọ mi káta. ẹ káta. pé ẹ bá wá fẹ́ kójú ọmọ yẹn ọ̀la pé ẹ bá ṣe tá àti ṣe pé ẹ bá ti ta gbogbo tẹ́ ẹ fẹ́ tà ń tán ẹ kó rẹ̀ wá sí yìí ìbí náà láti lọ pé kúrò ọ̀nà gbogbo nǹkan ètùtù tá a fi ṣojú ọmọ yẹn bàbá ti wá parí nǹkan ètùtù ìyá mo fi dá yín lójú pé ojú ọmọ yẹn ọ̀la ní iná ni kò sí nǹkan kan tá a fẹ́ lọ. láìpẹ́ láì jù à ń bọ̀. bẹ́ẹ̀ bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ owó ní yóò tún dé sọ́wọ́ náà yóò mọ̀ ń dọ́wọ́ nínú owó ànímọ̀ yóò lówó o. bá tètè bọ̀ bá tètè bá ogun wúfù. ẹkú tọ o ẹkú o. àṣebáyé ti rí ní sèré bá tètè mọ̀ ogun. ọba dání wáyé ń fọwọ́ lẹ́rán ó ń ṣe ẹ̀dá ayé abẹ́ orí. ọba dání wáyé fọwọ́ lẹ́rán ó ń ṣe ẹ̀dá abẹ́ orí ayé wò sùn sùn wọ́n pa kádàrá ẹni dá eh, wọ́n sọmọ sókùnkùn ayé eh, ayé wò sùn sùn wọ́n pa kádàrá ẹni dá eh, wọ́n sọmọ sókùnkùn. àwọn pípù yẹn rèé wọ́n ti lọ wo ilé yẹn wò wọ́n dẹ̀ fẹ́ máa bá mi negotiate mo wá wò pé bóyá kí n kúkú mójú adé kò ní sọ kí wọ́n fún ara ẹ̀ kó fojú ara ẹ̀ rí kẹlẹ̀ jọ sọ̀rọ̀. Ah, ah, dìde báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣàmọ̀ pé nǹkan ti tèmi tiẹ̀ náà ni o bá ti bá wọn sọ̀rọ̀ on my behalf. anyway tinú mo rẹ pé nǹkan tiẹ̀ tèmi ni but at the same time ìfẹ́ kó dàbẹ̀ ni pé mo lọ ṣe wùrúwùrú lẹ́yìn mo ṣe ní kán wá ṣé nǹkan tí mo sọ yẹ since o dẹ̀ ti ní ká sọ̀rọ̀ báyìí sí ẹgbẹ́ ọ̀gá. àti rí ilé yẹn ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ta la ti rí àìrájú four million naira. ah four million naira ọ̀gá four million naira yẹn kéré. ó yà wọ́n náà lẹ́nu àbí ohun tó bá mi sọ nìyẹn tí mo fi ní kọ́ kúkú máa bọ̀ kọ́ wa mójú ajé kò ní sọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé owó yẹn sókè four million naira yẹn ti kéré jù. madam nípa torí condition yìí wọ́n sọ fún wa. àtàwọn náà lè fojú ara wa rí báyìí kò yẹ kára lé yẹn tó four million naira rárá. ẹ lè ṣe kọjá four million. àwa gan fẹ́ tún lè yẹn ta ni a dẹ̀ ti gbé ìṣirò lé ojú owó àtèrè tiwa náà wọ́n láti yọlẹ̀ tó rà gbọ́dọ̀ ṣòwò ṣọ́ọ̀tì so a lè ra lé yẹn four million naira lọ jíde kí la máa wá ṣe ń sìn báyìí. kò sí wàtá máa ṣe sin tó bá ti ní àṣe náà ni. jíde jẹ́ àgbà. ẹ ká gbà. àdúrà mi ni pé nǹkan tá a fẹ́ fowó náà ṣe kọ́ lóun jẹ́ kó ṣe é ṣe kójú mi là kára mi yá lójú mi bá la ìmọye iṣẹ́ tí mo lè ṣe ara lè mi àkọ́lé mi làgbàrún mi tó tiẹ̀ tún dájú lé lọ jẹ́ àgbowó yẹn bẹ́ẹ̀. ó dáa ọlọ́run kó ṣọ́wájú ọ̀la lọ ní agbára ọlọ́run àwa lọ́la àgbá agreement dání àti ìwé sọ̀wédowó. ìwé sọ̀wédowó ẹni náà sà ṣé ẹ lè lọ káàṣì owó yẹn kí n gbé káàṣì wá bí ni. ṣé káàṣì yẹn ni. ah káàṣì yẹn ló bẹ́ ta. bàbá yín wà báwo ni ọlọ́run ṣọ́ wa jọra lọ. ètè bá ti sọ náà ètè bá ti sọ. ayéwo sùnsùn wọn bá bá dára ẹni dá. má dìde o. wọ́n sọ mọ́ sókun ayé. ayéwo sùnsùn wọn bá ká dára ẹni dá. wọ́n sọ mọ́ sókun. ló wọlé yẹn. báwo dẹ̀ ní pàdé tẹ́lẹ̀ fún báyìí. ṣé bẹ́ẹ̀ ìta ti ń fàbọ̀ látijọ́ mẹ́ta náà ni ó ní dandan gbogbo akáṣàfi léhùn sí léhùn fẹ́ lò léhùn. kí ló wá dé tí gbogbo yóò ṣe panupọ̀ kẹ́ ẹ bẹ̀ kó ní sùúrù fún wa díẹ̀ sí abẹ́. abẹ́ náà abẹ́ títì ṣé ó ti ẹni tó ṣe lónìí ó kọjá abẹ́ gbogbo lọ́ọ̀yà àgbáyé ló lọ kó wá lórí àwọn lọ́ọ̀yà nìyẹn o àwọn ni wọ́n máa bá wa pò ó. wọ́n gbàgbé tẹ́ ó jàre ṣé o ti jẹun mo ti wá nǹkan jẹ ṣé iná àwọlé kẹ lọ wá nǹkan jẹ. báyìí tó ń sì máa lọ jẹun. ẹ ẹ màmí báwo dẹ ni ọ̀dọ̀ oníṣègùn tá a máa lọ báyìí. ah ṣé yẹn ṣe gbàgbé ṣá ọkàn mi ló wà àwọn ògbàgbé ẹ mo kún mọ̀ pé Ọlọ́run ò mú gbogbo ẹ̀ wá sókè ìgbàgbé mi gbàgbé ọkàn mi ló wà. eléyìí tá a ti ẹ̀wà rí jíde bí ọjọ́ mẹ́ta sẹ́yìn sí báwo la ṣe fẹ́ débẹ̀ ẹ dẹ̀ mọ́ bọ́ọ̀lù àlàpọ̀ appointment bàbá ẹ fún wa. kò lè bàbá rí jíde a lè lọ ṣe báwa náà la kówó lọ ẹ á lọ fúnra wa bàbá ti débẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kàn ṣe nǹkan tán máa ṣe kójú ó dẹ̀ là ní kójú bá ti là á bọ́ ń bẹ̀ mi ò mọ̀ pé lágbára Ọlọ́run ojú yẹn máa là. ẹ jọ bọ́dà àwọn onílé yìí la béèrè ẹni tó ń gbé ibi báyìí babaláwo tó ń gbé ibi. a sì gbálẹ̀kùn gbálẹ̀kùn ààrẹ nìkan kan dáhùn. ẹ̀rọ ti gbé ibà yìí sí orí méjì bóyá ìmọ̀ bìtẹ́ wa ṣé ibà ọgọ́ lẹ́nu wa. àbí ọ̀sẹ̀ méjì àṣìwábì ibi ìlà wa mi ò ṣìnà dáìkó olù mi ibi náà là wà. bọ̀dá ẹni sùúrù a wá sí bíbáyìí lọ́sẹ̀ méjì sẹ́yìn wọ́n dẹ̀ ní ká wálé ilé yìí náà ilé yìí bíbáyìí náà ni. àǹtí ṣèbéyìn òyìn wọn báyìí láì mọ̀ bìtẹ́ wa màámi ah, ṣe bí ilé yẹn náà lábẹ́ ìṣìnà ni. àṣìnà àbà ìwọ yìí jẹ́ ni mo yìí kó wá fún wọn bí ilé babaláwo yìí ni mo sọ kì í ṣe bí eléyìí. ẹ ti kó fún wọn. ẹ ìjẹ́ ni mo kó wá àwọn náà ní ká wá lé ni. àbọ̀ ti gbá yín. ti gbá báwo. ó ti tọ́jú méjì tí ẹ ti gbé ibà gbẹ̀yìn. mo dáràn mo dáràn ayé mi. ẹ bọ̀dá iṣẹ́ wá rí. àwọn ti ń lọ ẹni tó ń bá sọ̀rọ̀ ti lọ ah, ayé mi. mọ́mí mọ́mí ló kọlẹ̀kùn dáadáa ẹ̀kan à. mo ti kàn ah. ah, lẹ́nu ọ̀dà mi lóhùn. mọ́mí wọ́n eh. ti gbà wá àmá mi ṣe pé mi ò ní rí eh, ọmọ àmá mi ẹ̀kọ́ dáadáa eh, bọ̀dá bọ̀dá ó ti lọ ó ti lọ. màmí àmá mi síbi mi wá ní ríran mọ́ báyìí ẹ kọlẹ̀ kù dáadáa. Ah, ẹ̀yin sunkún ni ẹ má sunkún mi báyìí tí lọ́lọ́dún ọba bá yín bí báyìí wọ́n máa fọlọ́pàá gbé yín ni. ẹ jẹ́ ìfìwà lọ. lórí ọlọ́run lórí ọlọ́run. màámi. ọlájú ẹ kú palẹ̀ mọ́. ilé bá wọ. omi o ti ṣetán ni owó táìmù ni ṣé o gbàgbé pé aago mẹ́wàá ní plane máa gbéra ṣẹ́kíndé máa bẹ̀rẹ̀ ní eight sí wàhálà ìtètè máa lọ ká lè avoid traffic o. kò gbúdọ̀ gbẹ́rù ẹ̀ lọ gbẹ́rù. ok mama. ọlájú ọkọ mi. ọlọ́run á sọ yín dọ̀hún o ẹ̀gúnlẹ̀ ayọ̀ o tẹ bá ti ń dọ̀hún báyìí ẹ pè mí o. Ah, ẹ má wọrí ma àsúnà sábà débẹ̀ láàárọ̀ làbáyé ẹ̀yin ni máa kọ́ pé. àárọ̀ làlẹ́ máa tó dọ̀hún àárọ̀ ni mà ẹ mọ̀ pé Lagos to London six hours ni so tá a bá ti dán òun ẹ má wọlé máa pè ẹ dákun ẹ ló gbà yìí jẹ́jẹ́ ẹnìkan bẹ lókè tó ń kọsẹ̀ wọ́ ẹni ẹni ayé dẹ́ ẹ ta ni yẹ o ẹ káàárọ̀ ẹ wọlé o. ẹ ǹlẹ́ mà o. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀. ẹ rà mà. ẹ ǹlẹ́ o. ṣé o sì borí mi. tinúọlá iwájú màmá jídéládé ó yá sọ̀rọ̀. ẹ ǹlẹ́ mà. kí lẹ́rìí ṣe ṣe kí ló tún ṣe èmi ojú nìkan ló ń dùn. ẹ̀wọ̀ ló lè ṣe sọ̀rọ̀ ẹnu ẹ̀. ṣe ni mú mi ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo rí jíde sẹ́yìn mi torí ẹ̀ mo ṣe wá wá síbí nígbà tí ọ̀rọ̀ ojú mi bẹ̀rẹ̀ àdìjọ ń sáré kákàkiri ni fún solution ní ọ̀sẹ̀ tó kọjá ló mú wa bá bàbá kan pé wọ́n mú òun débẹ̀ bàbá bá ní ká kówó wá làbá kówó lọ́bẹ̀ káàdẹ̀ padà lọ ká lọ wá solution sójú làbá rí bàbá mọ́ wọ́n ti gbogbo lẹ̀kùn pa ẹ mú mi bí ẹni pé wọ́n lù wá jìbìtì ni. ẹ kì í ṣe bí ẹni pé wọ́n lù wá jìbìtì ẹ wò màmá bí ẹni pé kọ́ wọ́n lù wá jìbìtì ni torí pé ńgbà tá a padà délé babaláwo ilé tó jẹ́ pé àjọ kówó lọ ni àtàgbá àtàlé àtọ̀nà agbogbo ẹ̀ láta akówó gidi gan wọn kó lọ bẹ̀ àjọ débẹ̀ ń bẹ̀ lábá wọn tàbí kówó fún wọn o nígbà tá a máa padà débẹ̀ wọ́n ní kò sẹ́ni kankan bẹ̀ pé èèyàn ti gbénu ilé ẹ̀gbẹ́ yóò tọ́dún méjì n ta bá pàdé nù la fi ní ká wá bí. ìtumọ̀ gbogbo ìtẹ̀dálẹ̀ bí àwòkọ yìí ṣe jídé lólù ń ẹ ẹ màmá èmi ò sọ pé jídé lólù wà ń jìbìtì ṣùgbọ́n jíde ló ṣokùnfà bá a ṣe mọ bàbá aláwòye òun ló mú wa débẹ̀ láṣẹ ní bóyá tábà wá bá a yín tábà rí jíde òun á lè mọ bá a ṣe lè rí bàbá yìí. ṣé rí mọ́mì mo torí ẹ̀ mo ṣe wá pé bóyá ẹ bá mi gbúrò jíde bóyá ẹ bá ń rí mi. àjídé wà ní bòńbò àṣàlà iwájú ṣáàkì wà kó ajá jàtìjàtì abìnrin òṣì lẹ́sẹ̀. ẹ wò ó ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbòótọ́. ẹ wò ó ń tì etí yín ò di jíde ò ilé o ó ti lọ ọ̀dàlẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ó ti lọ ìlú òyìnbó. ṣé o ti gbọ́ tinúọlá. kí ló wí. ẹ múra sí o ó ti affect etí ẹ. tinúọlá mọ́mí mọ́mí ẹ̀jọ̀ àjídé ah, ti báyé mi jẹ́ jíde ti báyé mi jẹ́ ẹ wò mọ́mí mọ́mí ìdúró rí ah, ayé mi ti bàjẹ́ máa rí mọ́mí bó ti fẹ́ bẹ̀rẹ̀ ojú mi rè jíde tún fi nílẹ̀ lọ ah, tèmi ti bàjẹ́ mọ́mí mọ́mí ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ajá mi ìjọ mi ayé mi ti bàjẹ́ wò wò wò wò wò wò sórí ibi tó bàjẹ́ dé yóò yẹ ga. Ah. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kó dàgbà sókè ó yá yáyáyáyá ilé bí yóò ṣe ilé ẹ̀kú o ilé ẹ̀rín ni ilé ayọ̀ ni ó yá àlékọ́m sẹ́làpà bí mo ṣe di ojú tí n bá ń làbá yín bẹ̀ máa dẹ́rù olè lóyún lórí. ẹ múra yín jáde ẹ múra yín jáde. dídé owó rẹ̀ mú mi mú mi èyí jà ẹ múra yín bọ́ síta máa kígbe olè lórí rẹ̀ jíde báyìí mi jẹ mú mi ẹ dúró ẹjọ́ níbi. kí ló jẹ́ ṣe yín sí kí ló jọ ṣe yín ẹ̀fọ́ sí lọ́jà lẹ́ kọ́mọ́ ọmọ tó ń bá ọmọ mú wọn. olóṣì ẹ̀kú fúnra wọn dùn yín. ẹ jẹ́ ní mi. oyà yà yà ẹ̀tì ayé ẹ̀ tẹ́kọ̀tẹ́ pátápátá ní ìfariwo ìyá ní olóòdì ẹgbẹ́ rẹ̀ pásítà. akọ ayé àti ìrìn òṣì lẹ́sẹ̀. bá ti múra ogun. àbẹ́ ẹ̀gbọ́n rádaràda. Ah, ah, ìṣòro yìí ti pọ̀ ju sórí pé ilé ayé yìí á èèyàn máa burú o àṣejídé àti babaláwo àwọn ni wọ́n lẹ̀dí àkókò tí wọ́n gba gbogbo àdúrà owó tí wọ́n gbà lọ́wọ́ ọmọ yìí dúkìá tán gbogbo nǹkan rẹ̀ tán ojú kan ojú òtún la a ó máa ṣe o mo dẹ̀ wí o àmọ́ wí fún tinú ọ̀la mo ké tó mo sọ fọ́mọ mi ẹnu mi ò o mo wí wí wí wí àfi jíde o jíde o bí ẹni wọ́n ṣe pé jíde o jíde lọ́sàn jíde lóru jíde ní gbogbo gbà ṣé wàá tán báyìí. <laughs> àǹtí mi àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ kò ku kẹ́ bá tiẹ̀ rẹ ni sí yín ní gbẹ́rẹ́ papọ̀ títójú fífọ́ tí babaláwo àti jíde fi lẹ̀dí àkókò tán gbowó lọ́wọ́ yín lánàá dùtù lè yín jáde nílé èyí ti pọ̀ ju ẹ bá ti sọ fún mi. ó kúkú yé mi náà débẹ̀ ṣùgbọ́n ní bí mo ṣe ronú ni èmi rò wípé tí kálukú ní bẹ lára ẹ̀ kó wá ibi tiẹ̀ lábẹ́ aṣọ mo gbọ́mọ kí n wá bá ẹ ṣùgbọ́n mo rò pé kí n má tún wá fi tèmi kún tì í ìwọ náà ṣáà ní tiẹ̀ tó ń bá yìí ìyẹn ni mo rò mo gbọ́mọ. ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́ ni ṣé bàbá náà ló máa parí ẹ̀ ṣé bèmi náà lẹ tún wá sọ fún yìí. mọ́mí ẹ ṣàgbà mi bẹ́ẹ̀ mọ́mí kọ́jọ kan dáríjì mi ah, torí wọ́n máa wí fún mi tó o wọ́n sọ sọ sọ sọ sọ mi ò gbọ́ ni mo fà á kékọ́rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni pé mi ò mọ̀ ẹ́ mi mọ̀ pé bó ṣe máa ríre ẹ ṣàbà mi bẹ̀ wọ́n. wò wọ́n lè tún yọrọ ẹ lẹ́nu. mo mọ̀ wípé ọlọ́run á ṣe ìyanu ojú ẹ méjèèjì báyìí ó máa là wàá tún fi ríran. àǹtí mi ibi tí mò ń gbé náà lè rí inú ògbàlàyé ògbà yàrá kó tó pọ̀ báyìí ó gbagún èèyàn ẹ máa bọ̀ ilé nílé yín. ẹ ti gbọ́. ẹ ẹ bí ṣé dáadáa ni ìyàlájẹ ṣáájẹ wá ẹlẹ kójọ mẹ́ta wọ́n mà ni mo wá rí. àṣé kò sí ma. ẹ kó má bàa sí náà ni mo fẹ́ kó bòmí láṣìírí ni mo ní àlejò nílé ẹ̀gbọ́n mi àti ọmọ ẹ̀ kò dẹ̀ sóúnjẹ kankan lé lè jẹ mo á rò pé kí wọ́n bẹ̀ pé kó ta dìríkà méjì ráìsì fún mi dìríkà kan ẹ̀wà mo dẹ̀ fẹ́ ike gàrí. mọ́mí ẹ̀yin náà ń ṣèyàn ọbẹ̀ màá tà fún. ẹ jẹ́ kí n lọ gbé ráìsì. o ṣe. ayé tó tó ayé àkàmàrà ayé ló ń sọ ní sókùnkùn bìrìbìrì ayé tó tó ayé àkàmàrà ènìyàn ló ń pa kádàrá ẹni dá o. àṣebáyé tí rí ni sẹ́yìn rèé bá tètè mọ̀ bá ti múra ogun àṣebáyé tí rí ni sẹ́yìn rèé bá tètè mọ̀ bá ti múra ogun ọba dání wáyé ń fọwọ́ lẹ́rán ó ń wo ṣe ẹ̀dá ayé abẹ́ orí ọba dání wáyé fọwọ́ lẹ́rán ó ń ṣe ẹ̀dá abẹ́ orí ayé wò sùnsùn wọ́n pa kádàrá ẹni dà ee eh, wọ́n sọmọ sókun ayé ee eh, ayé wò sùnsùn wọ́n pa kádàrá ẹni dà wọ́n sọmọ sókun ayé. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. ọmọ aráyé jọ̀wọ́ ẹ ro ti kúnlẹ̀ abiyamọ ọ̀rọ̀. báwo lọjà. a dúpẹ́ lọ́dọ̀ lọ. wọ́n tààrọ̀. yé tinú kọ́ ó wà nílé ó ń sùn. ó ń sùn ó tiẹ̀ dà bẹ́ẹ̀ àǹtí mi mo gbọ́ nǹkan kan inú dẹ̀ ń bí mi ẹ tí n bá ti jáde kúrò nílé tẹ̀yìn àti tinú jáde ń bolẹ̀ máa ń lọ. a kì í lọ ibì kankan àfi tá a bá jáde níbi ojú ẹ̀ yẹn ìrọ̀rọ̀ ájú ojú tá à ń bá káàkiri ibẹ̀ nìkan la máa ń lọ kó síbi tá à ń lọ lé la máa ń wọ̀. àǹtí mi ṣé ó dáa kí n sọ pé àgbàlagbà ń purọ́ àwọn tó rí yín sọ fún mi wípé ẹ̀ ń tọrọ bára ah ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ wọ́n parọ́ ni wọ́n lẹ̀ ń tọrọ bára wọ́n lẹ̀ ní dúró títòsí o ibi tó jìnnà réré lẹ̀ ti ń tọrọ bára àwọn tó dẹ̀ mọ̀ mí mọ̀ yìí àwọn náà sọ fún mi lódò mọ̀ pé wọ́n ní purọ́ àǹtí mi ṣe lóòótọ́ lẹ̀ ń tọrọ bára. lóòótọ́ là ń tọrọ bára tiẹ̀ náà ni mo rò ó ṣé wọn pé mi àtọwọ́ mi wá kó bùkátà wá báyìí kó tó gbọ́ tiẹ̀ kó tó gbọ́ tiwa ó ní mo rò pé tá a bá tiẹ̀ ń rí kọ́bọ̀ tọrọ àṣà yìí níbi tá a máa dé òun ló fà á tá a fi ń tọrọ. àǹtí mi ẹ mọ̀ pé nǹkan tó burú já ilẹ̀ ń ṣe yẹn lọ́ọ́ máa tọrọ bára kò dáa kí lè ṣe mo máa gbégbá bára kò pọ́n yín lé kò dẹ̀ pọ́n mi náà fún ara mi lé ọ̀nà àtijọ́ àti tí mò ń ṣe fún yín tí ò bá tó yín ẹ̀ ṣàlàyé fún mi ìtẹ́fi lọ ń tọrọ bára yẹn àǹtí mi ẹ má tọrọ bára mọ́ ẹ gbọ́ ẹ má tọrọ mọ́ o ṣe rí ìwọ̀nba nǹkan tí ń bá ní lọ́wọ́ kó sì yìí tó parí màá kú fún yín bó tẹ̀ jẹ́ wóróbo lẹ́nu máa tà níwájú ìta wa ẹ̀ tó máa fi pawọ́ dà mo rò pé yẹn fẹ́ dà àǹtí mi ẹ̀ńké ó dẹ̀ sọ fún mi pé ẹ̀yìn tọrọ bára mu. mi ní tọrọ mú. ọlọ́run á wà pẹ̀lú yín ọba dání wáyé ń fọwọ́ lẹ́rán òun wo ṣe ẹ̀dá ayé abẹ́ orí ọba dání wáyé fọwọ́ lẹ́rán òun wo ṣe ẹ̀dá abẹ́ orí ayé wo sùnsùn wọn pa ká dára ẹni dá wọ́n sọmọ sókun wáyé ayé wo sùnsùn wọn pa ká dára ẹni dá wọ́n sọmọ sókun wáyé. Hey, ọmọ aráyé ẹ̀rọ̀kúnlẹ̀ abiyamọ. ọmọ aráyé ẹ ṣàánú mi ó jàre. ọmọ aráyé ẹ jọ̀wọ́ ẹ̀rọ tìkúnlẹ̀ abiyamọ mọ̀nà. ọmọ aráyé ẹ ṣàánú mi ó jàre. àánú ojú ni ò jẹ́ àlebi gbígójú. ọmọ aráyé ẹ mi ó jàre. ìgbà ọ̀gùn òṣòlókò ènìyàn abìdíyànyàn ẹ wo báyé ti dà nísẹ̀yìn o eh. ọmọ aráyé ẹ̀rù ti kúnlẹ̀ abiyamọ. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. Eh, ọmọ ènìyàn ẹ̀rù ti kúnlẹ̀ abiyamọ o. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. ogun aráyé ẹ̀rù ti kúnlẹ̀ abiyamọ mọ́ lára. ọmọ aráyé ẹ ṣàánú jàre. àánú ojú ni ò jẹ́ àlebi gígùn ojú o ẹ ṣàánú mi. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. àánú ojú ni ò jẹ́ àlebi gígójú ẹ ṣàánú mi. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. ojú ni ìmọ̀lẹ̀ ara ọmọ aráyé ẹ jọ̀wọ́ ẹ ṣàánú. ọmọ aráyé ẹ ṣàánú mi ò jàre. ojú ni mọ́lẹ̀ ara ẹ̀ ayé òní fi ṣàtàn wò wá àánú ojú ni ò jẹ́ àlebi gbígbójú ọ̀ṣà aráyé ẹ̀ṣà lò. láti wà lágbẹ́ ọ̀tọ̀ ẹ̀ṣẹ́ ìgbésẹ̀ láti. ẹ̀jẹ̀ kìí ẹ̀kọ́. Ayé ló tó ayé àgbà máa, ayé ló sọ ní sókun. Ẹ kúlẹ̀ o, mọ́mì, mọ́mì, mọ́mì. Eh, mọ́mí ẹ̀mí ti ohun àlejò mi eh. eh, mọ́mí tinú mọ́mí sí mi rè. Ah. ẹ rọra mà. yes ma yes ma ìgbẹ́jọ́ mẹ́ta yes ma àwọn fámìlì mi wọ́n. tinú ọmọ wọn nìyẹn. tinú wọn kì í ẹ. ẹ lẹ́mà. irọ́ ibi náà wà ibi. ẹ lẹ́mà. pẹ̀lẹ́ máa dì à ṣé wàá pa. mọ́mí ẹ kàn jẹ́ kí wọ́n bá mi ṣe wọ́n lálejò. Ìyábọ̀. Má. Wá bí. Èmi rè wà. Wọ́n mi ti lè bẹ̀rẹ̀. Bá mi ṣe wọ́n lálejò. Bèrè ohun tó máa jẹ àti ohun tó máa mú kó bá mi fún wọn. Ẹ mọ́mì ẹ jọ ẹ fún mi ìṣẹ́jú kan mò ń bọ̀. Ẹ ṣe máa. Ẹ ṣe àdúpẹ́. Ẹ O ṣe o. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ rà mí. Kí lè Ẹ mo ti ẹ̀ kọ́kọ́ fún wa lómi tútù náà. Ẹni tí ìjọba ni ẹ fún ẹ ṣe. mami ọkọ mi báwo ni ibi táwa yìí ṣe rí. ah bí ibà dáa gan o fine ah ilé ńlá níbi táwa yìí ah mà ṣe ó kàn lù mí tó rí. torí ẹ̀rù bà mí gan-an bárakùnrin yẹn ṣoṣà wá tó gbé wa tó lóun mọ̀ mí rí níbi kan pé ṣé mi ò mọ orúkọ mi mami mi ì mọ orúkọ ẹ̀ rárá mi ì tiẹ̀ bí a mo ti gbórúbá orúkọ yẹn pàdé rí ẹ̀rù bà mí gan-an ìgbà tó gbé wa o. ẹ ṣùgbọ́n gbà tóun sọ pé òun mọ ẹ̀ kò sí wàhálà fọkànbalẹ̀ níṣẹ́ gbà tá a débi gbogbo ohun tí mo bá pàdé ń bí n ò rí pé n tó lè ṣe wá ń jàǹbá wà ní àtìyáwó àtọmọ ah, ojú wọn tutù ṣebí tá a ti lè tá a lè bẹ̀rù. ẹ ṣọ́ pé kò sí kankan tó lè dẹ́rù báyọ̀ òun bí ìṣá. bá a ṣe débi àwọn tí mo rí ojú tí mo rí ojú ẹni tó lè ṣe wá ń jàǹbá torí náà fọkànbalẹ̀ kò sí wàhálà ṣọ́rọ̀ mi yé tẹ̀lú tìyà ó dàbí pé ìyá ọmọbìnrin ojú yọ lẹ́nu. ẹ mọ́mí iṣẹ́ rí òótọ́ ni actually ọ̀rọ̀ pọ̀ náà rọ wọn iṣẹ́ rí ọmọbìnrin yẹn ó ti pẹ́ gan tí mo ti mọ̀ ìgbà tí mò ń bọ̀ lẹ́sìn ni mo rí òun àti mọ̀mísẹ́ tí wọ́n kàn rìn lọ́n títì mo ṣe tẹ break yẹn pé ó dàbí pé mo mọ arábìnrin ìgbà tí mo ṣàpàkṣà wọn wọnú mọ́tò mo ní kàn wọnú mọ́tò so ìgbà tí wọ́n wọnú mọ́tò wọn bá mi sọ gbogbo ọ̀rọ̀ wọn bí gbogbo ẹ ṣe jẹ́ bákan bákan bákan wẹ́ mọ́mí ṣe mọ̀ pé ojú ló máa ń rojú ṣàánú. ojú ló ń rojú ṣàánú ó dà ń gbà tó wá gbọ́n wálé ńsìn kí ló fẹ́ ṣe fún wọn. actually mi tí ì mọ nǹkan tí mo máa ṣe fún wọn mọ́mí ṣẹ́rí ẹ jẹ́ kí wọ́n relax náà kò yẹ ọkàn mi ràn wọ́n lọ́wọ́ a máa mọ nǹkan tá a máa ṣe sí ọlọ́run àdẹ́ fún mi ṣe. ó o ní ṣoore ṣe o àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ no problem no problem ọlọ́run fún mi ṣe wọn. àmín èmi fẹ́ wọnú yàrá. kò sí báyìí jẹ́ kí n lọ yọjú sí wọn. Ah! Hmm. ìyá wa ẹ jẹ́ ká tẹríba fàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa o àwọn ọmọ rẹ wólẹ̀ síwájú rẹ̀ kì í ṣe wájú èmi ẹlẹ́ran ara ẹlẹ́ṣẹ̀ olúwa gbọ́ àdúrà wọn. àmín. gbogbo ohun tó ń bà wọ́n ní ọkàn jẹ́ olúwa wá bu omi ìtura sí i wá sọ òkè ìṣòro wọn kó sọ di pẹ̀tẹ́lẹ̀. àmín jésù. ìkorò ayé wọn olúwa wá sọ di àdùn bẹ́ẹ̀ ni kó rí kí wọ́n lè fi ògo fún ọ ní orúkọ jésù olúwa wa. àmín arábìnrin gbogbo ibi tí ojú ẹ ti rí ó dópin lónìí ojú rẹ ò tún rí bímọ ire lójú rẹ yóò máa rí hmm. ṣe ẹ rí ẹni tó mú yín wáyìí Bọ́lájí bí ọmọ ló jẹ́ sí mi bó ṣe wà yìí a lè máa wò ó pé jọmọdé ṣùgbọ́n ó dàgbà nínú ẹ̀mí ó mọ ohun tó ń ṣe kó tó mú yín wá pé Jésù yóò ṣe mo wá fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ǹjẹ́ tilẹ̀ nígbàgbọ́ pé Olúwa ò ṣe nǹkan tì. mo nígbàgbọ́ tí ẹ bá wá nígbàgbọ́ ìgbàgbọ́ ìgan lẹ́ẹ̀wàá rọ̀ mọ́ tímọ́ tímọ́ ní òwúrọ̀ ní ọ̀sán ní àṣálẹ́ kò sí ohun tó lu àṣetì ẹ wàá ṣèrànlọ́wọ́ kan fún mi ẹ ò ní jìnnà sí mi o. ẹ ẹ pásítọ̀ ibi náà ni wọ́n máa gbé tó bá dẹ̀ jẹ́ chọ́ọ̀chì náà lè kí wọ́n wà ní twenty four seven kí ló dé wọ́n wà ń bẹ̀ náà àbí mọ́mì. ah dáadáa ni tó bá ní ká wà ń bí a wà ń bí kí ni mò ń wá káàkiri kí ni mo fẹ́ lọ mú níbí mi àní kẹ́ ẹ ṣágbà mi kẹ́ ẹ fi àdúrà jagun fún mi gbogbo àkóló ẹ̀ pátá kó padà kí gbogbo nǹkan padà dáa bó ṣe wà tẹ́lẹ̀ ẹ gbà mí a wà ń bí. olúwa yóò gbàdúrà yín arábìnrin ohun tó ń ṣe ẹ yìí kì í ṣàmútọ̀run wà ogun ayé ni olúwa sì ṣe fún ọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ààwẹ̀ ó di dandan yóò di ṣiṣẹ́ o ò tún ní rí ṣòro mọ́ láyé ẹ̀ ìmọ̀ta yóò dòfò ìdè yóò já ìrẹ̀lẹ̀ ó máa rí kò sí wàhálà nu gbèsè ayé mọ́. ìdè ajá lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí ẹ panupọ̀ ẹ ṣe àmì ẹ panupọ̀ kẹ́ ṣe àmì àníkẹ́ panupọ̀ kẹ́ ṣe àmì ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. ọmọ àṣà ṣe ti. Hmm. bọ́lá igi ọkọ mi mo ní kí n ti ẹ̀bí ẹ léèrè. níbo ni wà tí láì tán bọ̀rọ̀ ara yìí dé báyìí. ẹ mọ́mì àì tí ì finalize ẹ̀ àmọ́ mo ti jẹ́ kó yé pé wedding yẹn ò lè take place ní December mọ́ do o fariga o bá mi jà gidi gan àmọ́ kò ní choice well màá jẹ́ kó yé later ṣá. ẹ àmọ́ èwo wa ni ṣíṣe báyìí ṣó máa pọ̀ kí n ṣọmọdé mọ́ wá ṣàléyàn kan lẹ́mìí láti fẹ́ torí ọjọ́ ń lọ o. ẹ ẹ mọ́mí ẹ ṣé gan and uh, mo appreciate the question tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn actually èmi náà ti fẹ́ bá yín sọ tẹ́lẹ̀ àmọ́ mo wòye pé ọ̀rọ̀ ò tí ì débi kókó òun ni ò tí ì jẹ́ kí n sọ àmọ́ mọ́mì ṣe rí ẹni tí ọkàn mi fẹ́ gangan tí ọkàn mi yọ̀ òun ni ọmọ tí mo mú òun àti ẹ̀ wá lé lọ́jọ́ yẹn. Fọlájí ṣé kò ń ṣe ọmọ afọ́jú tó mú wálé ìjọsí pẹ̀lú yẹ. tó bá jẹ́rẹ́ ni stop ẹ̀ stop ẹ̀ lójú mi kọ́ ló máa fọ́ máa fọ́jú. mọ́ mi ṣe fẹ́ gbọ́. mo ń gbọ́. ṣe rí alákọ̀ọ́kọ́ ni pé ìfẹ́ ṣe kókó ẹlẹ́ẹ̀kejì òun ni pé ṣe bí ojú ọmọ ìlú fọ́ ara ò náà ìyẹn ò dẹ̀ sọ pé bóyá ìwé ẹ̀ náà máa bàjẹ́ ah, mọ́mì ṣẹ́rí tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ni ìfẹ́ mi wà why not why tí mi ṣe lè fẹ́ moreover ọmọ tí ó fọ́ lójú yìí kò ń ṣe pé wọ́n bímọ ó délé ayé ló kó wàhálà so kí wàá ni wàá sọ ta ló sọ pé ojú yòó nílà tó bá yá. so ẹni táyé ń ṣe ló fẹ́fẹ́ kò ń ṣe lójú ẹ̀mí tèmi ẹni ò ní lájú mi sílẹ̀ kò fẹ́ afọ́jú ọ̀rọ̀ ṣùgbọ́n lọ sọ́lẹ̀ nínú o fẹ́ sọ mí jẹ ní ẹ̀sìn gbòòrò ní káyọ̀ máa sọ pé mo lajú lọ́mọ mi lọ fẹ́ mẹ̀ká kò afọ́jú láṣẹ pọ́pọ̀ sóbìnrin gbòòrò tó bá jẹ́ ẹrẹ́ ni má gbàmí lọ́wọ́ mọ́. ẹ bọ̀ mọ́ mi ẹ try láti understand opinion mi náà. understand me understand yẹ kò sí tó jọ mi ò wọ́n understand kankan. ẹ bọ̀ mọ́ mi mọ́ mi kí ni kí ló dé tí mọ́ mi ṣe báyìí náà kó tẹ̀ try láti understand. ṣe gan pastor ẹ ṣe gan ọlọ́run adé máa sọ agbára di ọ̀tun. Ah, pastor mi ì mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ ṣe gan sa. ǹjẹ́ o ti dé church. ẹ ibẹ̀ náà mo ti ń bọ̀ hmm. kódà mo rí Tinúọlá àti mọ̀mísẹ́ in fact wọ́n ti ń confam ẹ̀ fún mi pé ó ṣe ń ṣe kọ́ wọn gan dúpẹ́ délẹ̀ torí pé ìṣèlú ni ọkàn wọn kàn balẹ̀ sí nígbà gbogbo ni pastor ṣe rí ìgbà tí wọ́n sọ ilé fún mi mi ì mọ bí ah, inú mi kàn dùn ṣáá ni mi dẹ̀ mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín ah pastor ẹ ṣe gan-an ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọlọ́run ò ní fẹ́ yín náà sílẹ̀ ọlọ́run á tún máa sọ agbára yín dọ̀tun. èmi ti ṣàlàyé fún yín wípé kí wọ́n fọkàn balẹ̀ kò séwu fún wọn rárá torí kò sáṣetì fọlúwa wọ́n tiẹ̀ múnú mi dùn abẹ́ni àti ìyá àtọmọ wọn torí bọ́n ṣe rọ̀ mọ́ ìgbàgbọ́ yìí bẹ́ẹ̀ náà ń fàdúrà jagun bẹ́ẹ̀ náà fi àwẹ̀ lọ́rùn sílẹ̀ ah, ìyẹn gan ló mú dá mi lójú wípé kún ọ dùpẹ́ délẹ̀. àmín àmín ọlọ́run adé jẹ́ kún ọ dùpẹ́ délẹ̀. àmín àmín. ẹ ẹ pásítọ̀ ó ṣe ń ṣe kó jẹ́ pé ilé ìjọsìn ni mo ti máa jọ́sìn lọ́jọ́ ìsinmi tó ń bọ̀. tó ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni sá inú mi ó sì dùn. iye sá ẹ olúwa ó ṣe bẹ́ẹ̀ àmín sá olúwa ó gbàdúrà yìí. ẹ èmi fẹ́ sáré débi kan nǹkan ni pé kí n yà lọ́dọ̀ yín. o ah, ṣe o ṣe jésù á sìn ẹ olúwa àgbàgbà ẹ ṣe pọ̀ àmín o <laughs> bọ́lájí bọ́lájí. kò uh, sọ̀rọ̀ kidney problem ní Bọ́lájí ni kidney bọ́lá ti kọ́. yémi. lọ́jọ́ mi bí eh! yìí ṣé ọmọ kọ́mọ́lá yìí ò gbọ́dọ̀ kú. mo gbé bí yìí gbà mí kí ni kí n ṣe. a má ti wá mi fún mi a ní láti wá mi fún a ní láti wẹ̀ ní tó máa donate fún wa. ẹ máa fi tèmi lẹ. àwọn tí a lè lo tí yìn. kí ló dé. a ti dàgbà. bíyì kí wàá di kí n ṣe. ní báyìí a ní láti wẹ̀ ní tó máa donate fún ni tá a bá wá rí ní tó máa donate fún àfi ká rà. ṣé owó. bẹ́ẹ̀ ni ma. gbogbo iye tó bá jẹ́ màá rà màá rà. mọ́mí ibi tó léwu sí nìyẹn kì í ṣe nǹkan tí èèyàn rírà báyẹn ní kíákíá èèyàn lè kó kalẹ̀ báyìí mọ́mí olówó kó dání kò rírà àmọ́ èèyàn lè máa wá kiri for months kí wọ́n máa rè ṣùgbọ́n mo nígbà pọ́lọ́ wọn máa ṣe tó dáa. iná ti gbé mi ah, táyọ̀ mi báyìí ooo bí yìí ọkọ̀ ṣoṣo mọ́lá yí ọkọ̀ ṣoṣo ní ọ̀pẹ méjì ayé mi ooo ayé mi. bọ̀. kí ni sùúrù mo ní. ẹ ṣàyè èrè ẹ ṣàyè èrè. ṣé mo ṣe wá ń bọ̀ yìí. ẹni orí yọ pàdé dílé. ẹ tó bá tó bá deport wọn jẹ́ ó mú nǹkan kan ọ ah, pléènì ọ̀fẹ́ ni mo wọ̀ dé nàìjíríà. ó dà bùnmi ń kọ́. màámi bùnmi olórí bùkún bùnmi náà ló dálẹ̀ ṣe ìbáyé kọ́kọ́ dé lóyìnbó gbàrà báyìí kò pósù méjì oyún mi ò kọ́kọ́ bàjẹ́ bóyún ṣe bàjẹ́ kò yé mi bóyún yọ jẹ́ ni kò yé mi kí lóyún bàjẹ́ fún ló bá bẹ̀rẹ̀ wàkíwà ọ̀rẹ́ kọ́ mi wà lè bá sọ̀rọ̀ màmí bùnmi wọ́kọ́ lé mi jáde sí ní òtútù sí bí ọ̀sẹ̀ kan tí mi rí léwọ̀ bíbí ló ṣe wípé ah, èmi gan dẹrù nàìjíríà bí mo ṣe fi wèrè lọ́ba nìyẹn àṣepadà àbọ̀ abidjan mi ò ní dá bí bùnmi ṣe pọ̀ ọlọ́pàá nìyẹn ọlọ́pàá tí mo ẹ tẹ́ ọmọ tí mo kàn ń rò bọ́ọ̀lù plane láti gbàtà tí ń bọ̀ ní pé ká ní mi ò tálé mi sìn ilé tí mo ń kọ́ lọ ṣe bí ìbáraẹni kan dé wá bábá yìí sìn mo tálé mo tọ̀nà mo ṣe gbowó dání torí bùnmi bùnmi wá ṣeré ilé fún mi màmí. ṣé wàá padà lọ. màmí kí n padà lọ wọn ò bí mi dá ah, padà lọ wọn ò ní jẹ́ wọ́n mi tiẹ̀ lè lọ ah, èmi jẹ́ pé airport gan níbí ẹgbẹ́ tó bá ti deport bí ikọ̀ gbé ọ lọ sẹ́wọ̀n láti kò jọ pé mo fi wèrè mo sá kúrò mo sá mọ́ ọ lọ́wọ́ ti fi débi ìsìn ah mo lè lọ́wọ́ o. òbó kí ni ká wá ṣe báyìí. àmì ni mo kàn ti máa ṣe o bó tẹ̀ ṣe ń ṣe bíi kí n pokùn so kí para mi ni o. wọ́n pokùn so ìbẹ̀rẹ̀ ó ṣe oníṣẹ́ ẹ̀yìn tó lọ́ọ́ ṣe dópin là máa gbàlá èyí tó dé yìí omi ayé ni kò ní gbé ẹ lọ. àmọ́ àmì bóyá ti bẹ̀rẹ̀ bóyá ti bẹ̀rẹ̀ kò burú kò burú ọlọ́run á wa bó ṣe. ní ah! ìsìn burúkú wo mo gbọ́ rí ìbá o ta ni mo jí rí láàárọ̀ yìí. bomi àfi kó má padà sí nàìjíríà tí bá mu hmm, tí bá mu wọn bá ké ọlọ́run hmm. bí ìgbà tó gbá mi ni ọlọ́run gbọ́. èmi gbá ẹ. wàlá ẹ. ẹnìkan tó máa wá sí nàìjíríà yẹn so ó máa wá. mọ́mí kí ló ṣe. Ah, láì tán ohun tí mo rí rèé o ó dédé ṣàárẹ̀ fẹ́rẹ́fẹ́ ni o ńgbà dókítà rẹ̀ máa tẹ̀sán bá ní ní kidney problem. kidney problem. n tọ́ sọ nìyẹn. ìyẹn lè díẹ̀ o kí ló sọ pé àmọ́ wá ṣe sí báyìí. ó ṣeun ìyá mi dókítà sọ yìí pé àfitán bá fi kidney míì fún mo dẹ̀ lóra kán jẹ́ fi tèmi sílẹ̀ wọ́n ní mo ti dàgbà pé tèmi ò ṣe é lò ipa àfi tí n bá wáyàn wo ìyá mi ó máa níṣorí burúkú tó bá lè ṣe oore yìí fún mi máa dúpẹ́ oore jọ torí ọlọ́run ó mọ̀ pé yọkan ṣo tí mò ń wò lójú náà ní ṣàánú mi láì tán. ẹ mú mi irú ìrànlọ́wọ́ wo lè wá fẹ́ kí n ṣe fún yín báyìí. o ṣeun nígbà jẹ́ pọkọ àti àwúlẹ̀ yìí méjèèjì ẹlẹ́gẹ́ ọmọ agbé títí láéláé ni tí wọ́n bá mú kanú méjì tó ní tó bá bá mi fi ẹyọ kan fún ẹ̀dẹ̀ máa gbégbé rọrùn kò ní sí wàhálà jó ìyá mi. irú òwò lẹ ń sọ yẹn mà ah, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tẹ̀sán tán yẹn èyí ah, ah, ìyá yìí ẹ̀ mà láàánú ẹ láàánú rárá irú ìsọkúsọ wo lẹ ń sọ yẹn kí n yọ kíndìn mi kí n gbé fọmọkùnrin kan fún kíni ẹ jọ torí ọ̀rọ̀ yẹn náà sọ ẹ kùnrin kò sí kankan o ah irú kíni yẹn kí n yọ kíndìn mi kí n gbé fún ẹ wá yọ Bọ́lájí Ọlọ́run á fún ẹ lálàáfíà ṣùtúbọ Ọlọ́run á fún ẹ lálàáfíà ẹ wá yọ. ìfún kíni ẹ gbé. kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, Ọlọ́run ò jẹ́ kò sí kankan. ẹnu tó ń bá ẹni sọ ẹ kò sí láburú kò sí láburú kò tọ́jú o. pẹ̀lẹ́ ẹ lẹ́mà ọ̀ ó ṣe ìyá mi. wọ́n mi bọ́lájí náà jókòó. ẹ ẹ mú mi ní. ẹ àwọn ni àwọn la bá ń lé lọ́jọ́ tá a lọ. ẹ lẹ́mà ẹ kò tọ́jú ẹ kò tọ́jú. ẹ ẹ jọ ẹ̀yin kọ́ lẹ wá ń jọ sí tí. ẹ ṣùgbọ́n adúpẹ́ ọlọ́run ti ṣe ìyá mi. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. a ṣe wọ́n pẹ̀lẹ́ bọ́lájí ah, bí mo ṣe gbọ́n náà ni mò ń bọ̀ yìí so doctor báwo ni báyìí. ẹn eh, kò sí nǹkan méjì tí ó fẹ́ ṣẹlẹ̀ sí ni pé ẹni tó máa donate fún alókùtà wọn wá eh. òun lókùtà wọn wá àdé tí ì rí ẹ̀fà tí wọ́n mi rẹ́dì láti san any amount. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá rẹ́dì láti ṣèrànlọ́wọ́ gbogbo igi tó onítọ̀hún bá ń fẹ́ gbogbo igi tó bá ń fẹ́ láyè máa fún. mú mi abẹ́ ẹ̀ gbọ́ báyìí ọlọ́run á fún lálàáfíà ọlọ́run àwọlá apóhùn náà níwá tútù bí àdàbà ó sì ń ṣoore yóò gbá láàánú pàdé ẹ ẹni tó máa fún ní kídìní ọlọ́run á mú wá lágbára ọlọ́run tó máa fún ẹ báyìí tó fi gbádùn ó lálàáfíà. ẹm dókítà ṣebí kídìní kan lẹ ní ẹ lè jẹ́ kí n donate kan nínú kídìní mi fún. ẹ tí mo lá. mọ́mi ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ah, ah, ó yẹ yín ó dẹ̀ yé mi ẹ mọ̀ wípé bí mo ṣe ríran lé ni ọlá ọlọ́run àti ọlá bọ́lájì ni ẹ jẹ́ kémi náà ṣe lè fún un kò lè mẹ́mìí mi lọ mọ́ mi kò lè mẹ́mìí mi lọ jẹ́ kí n ṣe fún un. ẹ jọ̀ọ́ àti tó ní sọ bọ́lá dókítà mo fẹ́ di ọjọ́ kí n ah, ò ní sọ ní burúkú wo ò gbá wo tó bá ṣe léyìí fún mi màá dá ọgbọ̀n kan ní mi màá dà sí méjì ni. ó ti kò tó yẹn mọ́ mi kò dókítà ṣóyá. yà ẹ kò sí problem tí ó bá ti yá a kò ní láti sign àwọn papers kan ni. right away adéṣe i'm ready bọ́lájí hold on. ọmọ bọ̀ jọ bá a jù. bí yá. kò sí nǹkan kan tó ṣe mí. gbọ́dọ̀. ọlọ́run bá a jẹ́ mọ́. ara mi yá mi ní any kidney problem. bọ́lájí o. ọ̀nà wo ló fẹ́ kèmí gbà fi assist ẹ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó ṣe bíi um, sórí níwọ̀nba ìgbà tí Ọláìtàn tó ti kọjálẹ̀ tó sọ pé òun ò ní jáwọ́ lọ́rọ̀ mi àmà plan sórí mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí àwa méjèèjì jẹ́ wípé Tinúọlá òun ni ẹni tọkàn mi yàn òun ni ẹni tí ọkàn mi fẹ́ in fact òun ló wù mí fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Tina. and eh, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá wípé ọlọ́run ti ń gbàkóso. Ah, èmi náà bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi náà mo bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ṣùgbọ́n nǹkan tá a máa plan lé lórí bọ̀ mọ́mí ò ní mọ̀ o yes mi ìfẹ́ jẹ́ kí mọ́mí mọ̀ rárá ni pé a máa plan pé mo ní kidney problem yes a máa máa wá dúnà kò yẹ so ká wá wo bí ọlá ìtàn àti tinúọlá bí wọ́n ṣe respond sí ìyẹn tún kọ́. you think wisely kò jẹ́ pé ó lòdì sí ìlànà ṣe mi. yes uh, b i know mo mọ̀ pé ó against the profession ẹ̀ eh. àmọ́ you have to do this for me sórí mo fẹ́ jẹ́ kó ro mo fẹ́ jẹ́ kó àtìgbà tí àwa méjèèjì ti ń bára wa bọ̀ mo dẹ̀ fẹ́ jẹ́ kó ro tó wà láàrin àwa méjèèjì um, bíi you have to do this for me. Ah! ẹ̀yin ọmọ yìí ẹ má bàyè jẹ́ ṣe fẹ́ pa mí ni ẹ mọ́ mi ìpa yín ṣe rí mo kàn fẹ́ jẹ́ kí ẹ mọ ìyàtọ̀ tó wà láàárín ìfẹ́ òtítọ́ ìfẹ́ àtọkànwá àti ìfẹ́ràn lásánlásán ni ṣé ẹ mọ̀ mọ̀. Hmm, mo rí mo bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ rí pọ́lọ́n ti ṣe yanu. ah ọmọ dáadáa mi. náà mú mi ẹ sọ fún mi nínú tinúọlá àti ọlá ìtàn ta ni gan nínú àwọn méjèèjì ló yẹ kéèyàn fi ṣe aya tó máa báyàn kalẹ̀. tabaríka sòótọ́ àti òdodo sórí ìtò lọ yẹn jáwé jura ni kò ń ṣèyàwó sórí eléyìí ọmọ alálùbáríkà ni ah aya rere ni pàápàá. mo wá fi àsìkò yìí sọ fún yín pé tinú ọlágọgọ òun ni ẹni tí ọkàn mi yàn òun ni mo máa fẹ́. ah wo gbogbo ara mo fi sí wo ọkọ mi kódà láti ilẹ̀ yìí méjèèjì ọmọ mi lè jẹ́ ẹ sọ wọn láti ẹ̀ ló lè túnṣe rẹ̀ wò. ṣe ìyanu ọ̀tá palantia ta ló lè túnṣe rẹ̀ wò ọlọ́run mi orí mi ò màmá ṣeun. ó ṣeun orí ó ṣeun orí mi o ó ṣeun orí ó ṣeun orí mi tẹnibẹ́gì lójú igi arúwé tẹni bẹ́ẹ̀gì lójú igi arúwé àṣẹdíyẹ tí ó ti kú sí lè jàgbàdo àṣẹdíyẹ tí ó ti kú sí lè jàgbàdo ó ṣe é wò orí ó ṣe é orí mi ọ̀tá yé mi ìyànjú títí ọlọ́run.